من البدعة ومن الضلالة ومن النار إنه ولي ذلك والقادر عليه السلام عليكم ورحمة الله وبركاته ọkọ̀ ní fún àwọn ọ̀sán àwọn tààlà bá tí ó ṣe ìdẹ̀ra orí fún ibi àtẹ̀kọ̀ kan wá pẹ̀lú ìdẹ̀ra orí islam tí ọlọ́wọ́ bá fún wa nínú ìdẹ̀ra islam tí ọlọ́wọ́ bá tó fún wa ọlọ́wọ́ tó ṣe wá ní ẹni tó tó fi ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam ti ṣe súnà rẹ̀ ṣe wá lẹ́nu fífi ń lo ìgbésí ayé nítorí pé bọ́mọ ẹ̀dẹ́ ènìyàn tọ́ba ń jẹ́ mùsùlùmí tọ́ba ti lọ jẹ́ pé ìjẹ́ mùsùlùmí rẹ lọ pàṣẹ kókó níbi ìlò ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n dájú pé ìsìlámù ti ṣe ọlọ́wọ́n bá ti ọ̀rọ̀ àríkàdì lò ní tẹ́wọ́ gbà á ṣùgbọ́n ọlọ́wọ́n bá tó tẹ̀ wá báyìí orí ńlá ni tẹ́wọ́ ti dúpẹ́ nẹ́ẹ̀mẹ́tò ìsìlám lápapọ̀ kòtàdédé máa tẹsẹ̀ fún kòtàdédé máa tẹlẹ̀ tí kì í bá ti pàṣẹ báwọn ènìyàn wọ́n ti pa sọ́nà ní sọ́nà gàgà sí ọlọ́pàá tó fi rí bẹ́ẹ̀ torí ẹ̀ ló fi jẹ́ pé irú ìdánilẹ́kọ̀ọ́ yìí náà fi ní ká tó máa dé ọlọ́wọ́n bá làbẹ́ kọ́lọ́dà kòtà ló fi ní àtẹlẹ́kọ̀ọ́ kan wa ìkí ọlọ́run yìí kẹrẹ̀ kó máa bá òjíṣẹ́ rẹ̀ anẹ́gbọ́ Muhammad sallallahu alaihi wasallam aṣáájú àwọn ẹni rẹ̀ ẹni tó ga jù nínú ẹni tó ti pé ojú kò sábẹ́jù kò sì sí àbẹ̀jù ó wà láàárín kùnkùn bí ẹ̀sìn wà tó ti pé ó ṣe tó fi yege dáadáa ọlọ́run bá wa kí anabi sọ̀tọ́lọ̀ dáadáa àwọn aráàlú rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ àkọ́kọ́ nílé ẹ̀kọ́ anabi sallallahu alaihi wasallam sanabi tọ́ wọn tó rè wọn pẹ̀lú ẹ̀sìn tí ó yẹ kóró pẹ̀lú ìlànà rẹ̀ yìí pẹ̀lú ẹ̀sìn tó wà ní ìwọ̀ntúnwọ̀nsì náà táwọn náà wá tó tọ́ wọ́n tó déédéé wọ́n sì wà ní ìwọ̀ntúnwọ̀nsì gẹ́gẹ́ bí Allah subhanahu wa ta'ala tó ṣe ní kí òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam kò sì tọ́ wọn. ọlọ́run atúndé ọ gbogbo ẹni tó bá tẹ̀lé ìlànà wọn pẹ̀lú dáadáa dákun bá ní yọ́nú sí gbogbo wọn lápapọ̀. àbí Allah subhanahu wa ta'ala kó sẹ́yìn àtẹnìkọ̀ ọ̀gá wa níkan nínú àwọn olóríire tí ó tẹ̀lé ìlànà wọn pẹ̀lú dáadáa ọlọ́run kò sì wálẹ̀ tó sì pé yọ yọ́nú sí pẹ̀lú wọn. ní òní kí ṣe yọ́kùsàt ẹlẹ́ẹ̀kọ́kàdínlọ́gbọ̀n nínú kàtọ́tọ́nù nínú jùmọ́tà ìkówólá ní fourteen forty one àdìsírò àdìsírò sọlọ. èyí tó ń ṣe déédéé ọjọ́ ẹlẹ́ẹ̀karùn-ún dín ní ọgbọ̀n nínú oṣù january nígbà tí ọdún tiwọn yẹn náà tún di twenty twenty. ní ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa ní mọ̀dáfẹ́fẹ́ níbí báyìí ètò ṣe é pé àǹfààní òun náà ni ẹ fún mi láti yí kékeré mi náà fi ń tún kópa ọyọ ó ṣeé ṣe pẹ̀lú gbólóhùn kan táàwì nínú ọ̀rọ̀ ọlọ́run àti súnà ní súnà ó ṣeé ṣe kémi náà fi torí láàdá pọ́pọ́ níwájú ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá pẹ̀lú wíwá ti yà wá nítorí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn pẹ̀lú tọ́lọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ṣàmúlá rẹ̀ nínú ẹ̀sìn ọ̀ràn àyàn ní káṣí kí ni o ká pé ìwẹ̀ ẹ̀sìn wa nínú ẹ̀sìn òun náà àwọn òṣèlú wa tó ṣe pé wọ́n bẹ pẹ̀lú àti gbogbo àwọn sátidà wa tí wọ́n ń bẹ ní àyè yìí ọlọ́wọ́n bá kó bá ṣe dáadáa tó pọ̀ fún yín gbogbo olùtẹ́tí gbọ́nà ọlọ́wọ́n bá kó dákun ládàá gbígbọ́ kọ́lọ̀ kó má fi dùn wá. aburú kan tó bí ìbejì tí máa ń sábà ṣẹlẹ̀ sáwọn èèyàn ẹni tí ń sọ̀rọ̀ àtẹni tí ń gbọ́rọ̀ ọlọ́run dákun má jọ ṣẹlẹ̀ ti ẹnu ẹni tí ń sọ̀rọ̀ a máa ti ẹnu rẹ̀ wọ́n pè ní bákan náà àti bẹ̀ náà ṣẹlẹ̀ wọn kò òun ní àtìgbọ́ àti kíní àti kejì tí Allah subhanahu wa ta'ala fún mọ́tò kò ṣẹlẹ̀ sí mi àti ẹnìkan kan wa. ohun tí wọ́n ní kí á sọ̀rọ̀ lé lórí. àkòrí kan ni tó ṣe yí pé ó gbajúmọ̀ púpọ̀ tó sì kalẹ̀ kápó ó sì kun ojú ewé ìdílà púpọ̀. ṣùgbọ́n torí kí wọ́n fi ní kápọ́ nítorí bí àwùjọ ṣe ń lọ àti bí àwọn ọlọ́mọ tí láàrin ara wa yìí bá a ṣe ń jọ ṣe láàrin ara wa tó ṣe yí pé ìgbésí ayé oníkálukú bó kálukú ṣe bẹ́ẹ̀ lò ìṣe ni pé ó ń fì sókè jù tàbí kó fì sílẹ̀ jù ṣùgbọ́n tó fi ẹ̀sìn ọlọ́wọ́ bá ìlẹ́kẹ́ ọlá fẹ́ fún wa òun náà ni ká wà ní ìwọ̀ntúnwọ̀nsì síwájú ká lọ mọ̀ yí pé dáwà sí àwọn òjíṣẹ́ gbé wa alaihi salatu wassalam láti ẹni àkọ́kọ́ wọn díẹ̀ ní ìparí wọn ìpín mẹ́ta làwọn èèyàn pín sí nínú rẹ̀. ń nínú àwọn èèyàn tó ṣe pé wọ́n ṣe àṣejù nínú sẹ́tàwọn òjíṣẹ́ tí wọ́n gbé wa ń bẹ nínú wọn àwọn tí wọ́n ti àti ètò ṣíṣẹ́ sí àwọn òjíṣẹ́ tí wọ́n gbé wa ń sì bẹ nínú wọn àwọn tó ṣe pé wọ́n ní ó jìṣẹ́ ti ṣe gangangangan òun náà láti ṣe. tó wá sí mọ̀ ìpè nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ kan bẹ nílẹ̀ Yorùbá tí wọ́n máa ń sọ èyí tó ń jẹ́ pé ń jẹ́ kó kálukú ọ̀fẹ́ tiẹ̀ sí rẹ̀ bó ti wù ú kọ́mọ ìyànjú pẹ̀lú islam tó lóun fẹ́ẹ́ ṣe nílẹ̀ yorùbá wọ́n máa sọ̀rọ̀ yìí pé bó ti wù ni wọ́n ní iná lèèyàn sèmàlẹ́ ẹni bó bá ti wù yàn wọ́n ní lèèyàn sèmàlẹ́ yàn àwa máa sọ yìí pé ó rọrùn dáadáa fún ọ ó sì rọrùn dáadáa fún oníkálukú kó ṣe ìmọ̀lẹ́ rẹ̀ kó ṣe wù ṣùgbọ́n torí pé islam lọ́nà ọba ìlẹ́kẹ́ ọlábìọ́lá kìí ṣe ìmọ̀lẹ́ lọ́lọ́run fi rán ànẹ́bí sọ̀rọ̀ láàrin sẹ́lẹ̀ ìdá tó bá rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ fún yàn kéyìí ó ṣe ìmọ̀lẹ́ yẹn bó ṣe wù yàn ṣùgbọ́n mẹ́ta lẹ́yìn òtó bẹ́ẹ̀ kéyìí ó ṣe islam bó ṣe wù yàn torí pọ́pá tó ní islam ó fi òfin òfin sí ẹ̀sìn rẹ̀ tó ṣe kó gbé kalẹ̀ fún wa táwa bá ní àníwọ̀n fún tọ́lọ́ wa lóhùn onígbà lábọ̀ ẹja kùtà la fẹ́ gbé fún tó yanrantí tó yanjú ká fi tiẹ̀ sí wa ìlànà náà ni ìlànà al-wasatiyya ìlànà káwà ní ìwọ̀túnwọ̀sì ká má ṣe àṣejù bákan náà ká sì má ṣe àṣejù. tí a bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn dictionaries arabic tó dé àwọn arabic dictionaries yẹn á rí i pé tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa al-wasatiyya fún wa èyí tí wọ́n máa sọ nípa rẹ̀ ní gbogbo àwọn tí àkùtọ̀ bá wá ní gbogbo àwọn òṣùwọ̀n rẹ̀ tó tọ́ bá wá láti wátàkù wàásìtọ̀ wàtàkìyà wàásìtù gbogbo ẹ̀ látòkè délẹ̀ bẹ́ẹ̀ yẹn ìdí mú wa òun náà ni alàdìlù alìkìyàwó alìkọ̀yẹ̀ríyà ìtọ́kọ̀jù dáhùn àrí náà pé ń tọ́ka wípé ìdí jẹ́ wàtàkìyà òun náà ní kí nǹkan balance tó wà ní déédéé kí déédéé ó wà níbẹ̀ tàbí kí nǹkan jẹ́ ń tó lóore jù tàbí kí nǹkan ó sì jẹ́ ìyẹn tó ṣe pé ó jẹ́ ẹ̀sà nínú àwọn nǹkan tó ṣe pé tó ṣẹ́kù. bó ṣe rí yìí ní tá a lè fi gbé nínú ìṣesí tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá gbé sí wa lára pàápàá jùlọ àwọn tá a jọkùnrin gẹ́gẹ́ bí kan nínú àwọn olùmọ̀ wa gẹ́gẹ́ bí wọ́n ṣe fi wé tó sì jẹ́ pé àfiwé yẹn ọmọ ọmọ àdá púpọ̀ wọ̀sàtìyà tá a bá ní ká sọ nínú nǹkan tí ń bẹ lára wa tí ó sì jẹ́ ká lè gbọ́ yé dáadáa gẹ́gẹ́ bí àdámọ́ ara okùn ṣòkòtò lálẹ́ ìsinmi tàbí bẹ́ẹ̀ sì sí àlò sí tọ́sítì wa sẹ́mọ̀ yìí pé tí ẹ bá fẹ́ mọ̀ báwo ni alukolo kéèyàn ó ti àtẹ̀jù kéèyàn mẹ́sìn lé ní ọ̀nà tó fi ẹ̀sìn ọlọ́wọ́n ba ìlẹ̀kẹ́ ọlọ́wọ́ pé ká lé níbẹ̀ béèyàn bá fẹ́ máa bó ṣe rí ó dàbí kéèyàn fa inú rẹ̀ tó báyìí kọ́ pánú báyìí kọ́ wá mú òkú kòkòtò rẹ̀ kó kún kò lè kọ́ wá sọ múlẹ̀ ẹ dákun mínísì mélòó lẹ fẹ́ sọ fún mi pé bẹ́ẹ̀ ni ẹ yóò fi dé láti nìyẹn òwúrọ̀ á rí pé ìtẹ́jú péré kéde tí ọba ti lè ìtẹ́jú kan sí kéde sí kẹta báyìí olóòtú máa ma bílẹ̀tì ní gbogbo èrègbè ìjẹ̀ láì sí á ti ní ìtàbí o ìtàbí o ìtàbí o bàmà báyìí tọ́ba yẹ kéwàá ni ẹ sọ fún fẹ́ jẹ iye sí sẹ́wọ́n tó èmi káyé kò lè rọrùn. bí ìṣe àṣe nínú ẹ̀sìn bí ṣe kópa lára bẹ́ẹ̀ sì yẹn tí ó sì máa kópa lára bẹ́ẹ̀ ni bí ṣe bẹ́ẹ̀ náà ní kájí sínú àgọ́ ara wa fẹ́ni tó ti kó kú sókù tó lé. kéèyàn wá sí àṣẹ ètò ìta lè fi wé ni pé kéèyàn ran ikùn rẹ̀ báyìí ó ti ran kùn ọwọ́ amúlòkòtò rẹ̀ ọwọ́ arọra ta kókó okun rẹ̀ díẹ̀ tí ò le ọwọ́ àti ẹ̀kú padà. kí ni adé yọ jàbọ bẹ́ẹ̀ lẹ tó tó ti àti ètò níbi ìdíje máa ń rìn lẹ yọ jàbọ máa lọ ṣùgbọ́n tó bá fi inú rẹ lẹ tó ti wà tọwọ́ arọra mú mú tòkòtò tó fi bẹ́ẹ̀ tó kojú rẹ á rí pé irú ẹni bẹ́ẹ̀ bó ni ó ti wà á rí pé yọ rọrùn fún gbogbo yóò tó bá fẹ́ẹ́ sí ajẹpẹmí àtẹnìkọ kan wa àlùwọ̀sán sí ìyà tí wọ́n ní ká sọ̀rọ̀ lé lórí pẹ̀lú àpẹẹrẹ tí ń bẹ lára wa yẹn yóò yẹ wáyé pé tá a sọ ni pé a gbọ́dọ̀ sí àṣejù nínú ẹ̀sìn ọlọ́run gẹ́gẹ́ bá a ṣe gbọ́dọ̀ ṣe àṣe ètò nínú ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ̀sìn ọlá ìdí ń bẹ láàrin méjèèjì òun náà ní tọ́da. ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ ilé báyìí ìjà tó lọ mọ̀ yìí pé bó ti jẹ́ yìí pé kéèyàn ṣe kéèyàn ṣe ẹ̀yìn ìwọ̀túnwọ̀sì nínú gbogbo àlámọ̀rí lólóore jù àwọn ìwọ̀túnwọ̀sì ní ìbẹ ìfẹ́ nínú ìwọ̀ntúnwọ̀nsì tí ò sékíní o tí ò lóore. lápẹẹrẹ òdodo lélẹ́yìn tó kojú hàn dáadáa tí òdodo ni ìrọ́sì lélẹ́yìn tó kojú hàn dáadáa pé rọ́ lélẹ́yìn. àwọn tí wọ́n á jẹ́ ni òdodo tó di òdodo àwọn tí wọ́n jẹ́ ni irọ́ wọn tó di irọ́ wọ́n á ní rọ́dà kò lè wà ó ní in between. ẹ̀dá kò sáà tó pé wọ́n tàbí yà ẹ̀dá ìrọ̀ wọ́n tàbí kúrẹ́ lómi ò ní pé níbi gbogbo ọ̀rọ̀ ọwọ́ arú òdodo ọwọ́ adigun ẹ̀jẹ̀ fún wọn tàkété díẹ̀ fún òdodo ọwọ́ arí iná ó ní ẹ̀jẹ̀ fún wọn tàkété díẹ̀ fún lọ ọwọ́ ló wà láàárín irú àti òdodo irú wọ̀ntàkéyà lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ńlá wọn lẹ́yìn irú rẹ̀ ṣẹlẹ̀ lójú ayé alimami ahmad bin hanbal rahimahullah ta'ala rahmatan wasi'a imamu ahli sunnah wal jama'a nígbà tí ọ̀rọ̀ kálíkùn kùránì tó ṣẹlẹ̀ pẹ̀lú jáde عليه من الله ما yastahiq. níjọ́ náà lọ àdáwò tó tóbi lọ́sẹ̀lẹ̀ táwọn olùmọ̀lá wù lọ́yìn gbogbo ẹni tó bá fi lè gbà pé alukur'an kalamullah ghayru makhluq wọ́n fi dínà wọn wọ́n pa ẹlòmíì wọ́n fi yàtọ̀ lágbára jẹ́ ẹlòmíì débi pẹ́lòmíì ọ̀padà bọ́ nígbà tí ìnira bá pọ̀ ewu ìmáàmù ahlus sunnah wal jama'ah ètò ọkọ̀ bí odidi oṣù méjì dín ní ọgbọ̀n òun náà ni imam ahlùsọ́nà ti wà nínú ẹ̀wọ̀n ní àwọn ọjọ́ òtútù wọ́n gbé wọn síta wọ́n da omi sí wọn lẹ́yìn wọ́n sì máa fi wọn níbí lára wọ́n máa sọ pé ọ̀ya sọ pé alukurani maklo ìtú ni mi àyà sí àwọn àdìsí àkúlù mi ẹ dàpọ̀ ẹ bá wá àyà kan ẹ bá wá àdìsí kan bí èsì bí èsì bá sọ̀rọ̀ mi ní ìfìlẹ̀ ní ẹ̀dá alukurani kẹlẹ́ wọ̀ wọ́n yóò maklo. الكلام كلام الله منه بدأ وإليه يعود àwọn kan nínú àwọn olùmọjọ náà lọ àwọn akọ pé àwọn ò ní pèrí kala àti ní pèrí àtò àwọn wà láà subhanallah irú wọn sàtò báyìí àti torí ẹni jẹ pé wọn gbà sí ọlọ́pàá dada àti رحمه الله تعالى رحمة واسعة وان بيري فتوى لفا هم ين وني أهل البدع ولو كانوا كوا kama yìí pé tí a bá máa rú àwọn nǹkan báyìí ọ̀pọ̀lọpọ̀ bí ọmọ sátábẹ́ ọ̀fẹ́ là ti ya ìpè lábẹ́ kí ni o lábẹ́ wọ̀sàtìyà. ọ̀rọ̀ wọ̀sàtìyà ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ ní umma tó wà sàn ọlọ́run ṣe ó ṣe wá ní umma tó wà ní ìwọ̀ntúnwọ̀nsì tó wà láàrin kí ló ń ta àti sọ báyìí tọ́ba jíjọ́ gbèǹde gẹ́gẹ́ bó ṣe wá nínú hadith Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala anhu wa arda wípé tọ́ba jíjọ́ gbèǹde yòjá òbí nù fi yọ ọmọ ìpínyà wọn mú anabi nù hàlẹ́ ìfúlàtò sẹlẹm wà níjọ́ gbèǹde fọyọkọ́ọ̀lù alìbẹ̀lọ́ wọ́n máa sọ báyìí pé tó o jíṣẹ́ fọyọkọ́ọ̀lù náà tó o jíṣẹ́ dáadáa bó ṣe yẹ kó o jíṣẹ́ bá ní umma rẹ yóò ní náà bẹ́ẹ̀ yàrá wọlé dàbí mo jíṣẹ́ o wọlé dàbí sí màjú bẹ́ẹ̀ lọ pé mo jíṣẹ́ ṣùgbọ́n tẹ̀ mọ̀kọ́lọ́ ọba ìlẹ̀kẹ́ ọlá ti sọ yìí pé wàlá nẹ́sàlánà lẹ́dínà ursila ilayhim wàlá nẹ́sàlánà lẹ́mọ́sálí àwọn tá a rántẹ́ sí àtàwọn tá a wọn ikun kìíní kejì láti kíni láti lọ wọn. wọ́n wà áìlẹ̀ mú bínà ọlọ́run kúkú mọ̀ yìí pé wọ́n ṣe kíni o ẹni tó yọ ọlọ́run ọkọ̀ jíṣẹ́ àwa tí wọ́n jíṣẹ́ fún ọlọ́run ọkọ̀ jíṣẹ́ fún wa ẹni tó gbà tún wa ọlọ́run mọ̀ ẹni tí ó gbà ọlọ́run ọba mọ̀ ọ̀tọ́ ló tó fi ṣe ìkọ́ bá fi ṣe jẹ́ wọ́n bá dé lọ́wọ́ àdébí ní ọkàlẹ̀ ìṣẹ̀lẹ̀ tùkúlẹ̀ tọ́ba sọ bẹ́ẹ̀ fún ọlọ́wọ́n ọba ìlẹ́jọ́ la fatus aluko mọ́tòwò ẹlẹ́bẹ̀lẹ́kẹ́kọ́ wọ́n wà bí lọ́wọ́ àlùkùnmá rẹ̀ àwọn ìjọ ànábì nù pé ìjẹ́nu hàlí sọlẹ́tò sọlẹ́m tó jíṣẹ́ dáadáa fún yín. wọ́n yà kó lóun àwọn àtọ̀pẹ́ máa já ádámì nàbí àwọn òrí ẹtọ́ fẹ́ kìlọ̀ fún abẹ́ amọ̀tẹ̀bọ̀ fẹ́ mọ̀ pé àkọ́kọ́ òjíṣẹ́ tọ́lọ́run náà nìyẹn. wíkẹ́ kọ́ báwọn yẹn kó sì lé wọn jìnnà kó níbi ẹbọ títì wọn ní nàzírò sí kò dé wá bá wa. báyà kó o ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ gàdí ọ sọ pé má ṣòro ni ká ní ẹjọ́ jẹ́ ẹlẹ́rìí rẹ̀ náà báyà kó o muhammadun wa ummatu yóò ní anabi sọlá muhammadu ni àti àti umar rẹ̀ àwọn ni wọ́n jẹ́ ìpè òkú iṣẹ́ fún àríwú mọ́ yìí tọ́lọ̀ ọ̀ràn mi sí. tọ́ tọ́ba rí báyìí fàyùjá òbíkò wọ́n wà mú ẹ̀yà ó máa ànẹ́bìtò sọ́lọ̀ wà fàtẹ̀sẹ̀ àdóòlù lẹ́ẹ̀bà jẹ́ ìpè náà òjì sẹ́kùn yín sẹ́ẹ̀mọ̀ bọ́ọ̀lù yọ̀rọ̀ tí ò sojú wa mùsùlùmí náà máa gbọ́dọ̀ máa jẹ́rìí sí tí ò rẹ̀ bí ọ̀rọ̀ tí ò sojú wa ni kò tó wa tọ́lọ́ wọn gbà ní ilé mọ́sojú èèyàn tọ́lọ́ ó pè kó ṣe déédéé sí èdè èèyàn bóyá gbà tí ọ̀rọ̀ ń ṣẹlẹ̀ àbúrú gan ní ẹ̀bá yìí bóyá ìkọ́ni wà wà ẹnì kan wá ti gbọ́ ìkọ́ni yìí wọ́n wá ní pé òṣìṣẹ́ àti lágbájá sọ báyìí bẹ́ẹ̀ ni wọ́n sọ àtọ́tọ́ bí àtọ́jú sọ ní kó ti dì tòun ó béèrè yìí pé a ẹ̀jẹ̀ yìí wípé nóòbà ní ìṣẹ̀lẹ̀ ó jíṣẹ́ fún àìkú máa rẹ̀ kí wàá lè rí iṣẹ́ sọ bẹ́ẹ̀. àyà nù Suratul Baqara yẹn ọwọ́ àdìrí wa ànábì sallallahu alaihi wasallam ọwọ́ àkáyà yẹn pé wa kadhalika ja'alnakum ummatan wasatan litakunu shuhada'a 'ala an-nas wa yakunu ar-rasulu 'alaykum shahida. torí báwa ti kànú àlùkò láti kiri gbogbo àwọn akómọ mùsàlífà mùsàlífà àlùkò mùsàlífà gbogbo wọn bí wọn ti lọ قص الله سبحانه وتعالى علينا فتصرف وهذه القصص هو قصص الحق الله ما يلك ولا تستطيع وقوة ìtòtítọ́ ìtòdodo ni wàhú afẹ́kù ìkọ̀ọ̀dìlì torí ẹ̀ ló ti jẹ́ pé tẹ́nìkan bá tún rorí tó lóun fẹ́ gbé ìròrí kankan lẹ̀ tó wá ń wò pé ìròrí yẹn lè ṣe déédéé kankan nínú ẹ̀sìn àwọn ọ̀sán àwọn ọ̀sán àlọ́ àtọ́fẹ́ rárá ìròrí lọ́sàkókò lọ́nà kò sẹ́ni kankan nínú gbogbo àwọn tó ń pera wọn ní ẹlẹ́sìn láwùjọ lónìí nínú àwọn tó lọ́wọ́ bẹ́ẹ̀ lẹ́sọ̀ láti rán àwọn òjíṣẹ́ sí tí wọ́n lè sọ ìtàn báwọn ṣe rí tó bí mùsùlùmí ó sì sọ táwọn. bí àwọn kírísítẹ́nì wọn lè sọ táwọn ayíṣá bẹ́ẹ̀ Maryam alayhi salam gẹ́gẹ́ bí mùsùlùmí ó sì sọ ni. àbáwọn jù táwọn wọn sọ̀rọ̀ nípa Allah subhanahu wa ta'ala ó sọ fún wa léè dáàdé wà nínú ìlú kankan nínú rẹ̀ pẹ̀lú àyà yìí tọ́lọ́ sọ pé báyìí la gbé yín kalẹ̀ bẹ́ẹ̀ ni a ti gbé yín kalẹ̀ ní ìjọ tí ó wà ní ìwọ̀túnwọ̀sì tọ́jà ìjọ onídéédéé wọ́sàtò bẹ́ẹ̀ bí máa ní àdìl ummatan wasatan àyè ummatan àdìlà ìjọ tó jẹ́ onídéédéé ìjọ tó dúró mọ́ lọ́wọ́ ọba ìlẹ̀kẹ́ láti fẹ́ àwọn àjẹrìí òjíṣẹ́ sọlá sẹlẹ náà wà jẹ́rìí lórí ìwà náà. wọ́sàtìyà ìsìlá tí ọlọ́wọ́n bá ilé fi ọlá tó ń fi wá ti gbòǹgẹ́ rẹ̀ wọ́sàtìyà tó ti kọ́ jẹ́ orin ni ó sì jẹ́ wọ́sàtìyà ìtọ́wà láàrin gbogbo láàrin gbogbo àwọn ẹlẹ́sìn tó ti wá síwájú. ní àdáyẹrí wọ́sàtìyà ahlùsùn náà ó tún wá dà gẹ́gẹ́ bí wọ́sàtìyà ìsìlámù ṣe rí láàárín àwọn ìjọ tó ti wá síwájú yẹn ni pé wà fàtí àti sunna láàárín gbogbo àwọn fírọ́pù bí ìsìláàmù ló ti ti ṣerí láàárín gbogbo àwọn ìjọ tó ti kú yẹn bẹ́ẹ̀ ni wà fàtí àti sunna ṣerí láàárín gbogbo àwọn fírọ́pù tó yẹn ni pé ẹ̀sà nínú ẹ̀sà òun náà ni wà fàtí àti sunna nínú gbogbo tí jẹ́ wà fàtí àti ọlọ́run ọba ìrèké ọlá tó fi àlìkómà ètò ti àwa lọ tara báyìí mọ̀ wípé gbogbo ìdí jẹmọ́ gbólóhùn ọ̀sán sí ìyà tá a bá ní ká wọnú rẹ̀ nínú èdè lárúbáwá ìtọ́kọ̀tù ní pé déédéé àti àti nǹkan tó ti pé ọjà tó lóore jù òun náà ni ọ̀rọ̀ pọ̀ àwọn tó ti wọ́n jẹ́ àwọn àbá tí wọ́n jẹ́ sábà ní ká máa kọ́ nínú òfin ẹ̀sìn ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ. òun náà ní kí ọmọ ẹ̀dẹ́ ènìyàn gbogbojuto tí Allah subhanahu wa ta'ala ní gbogbojuto pẹ̀lú títí ẹ̀sìn rẹ̀ láì ní í fi àṣejù láì sì ní í fi àṣejù a ní fi àṣejù a ní sàṣejù àṣejù àwọn akọ́lá wa sọ pé ilé ìlàṣejù pẹ̀lú làákàyè wa o làákàyè wa kọ́lá sọ pé ilé ìlàṣejù làákà ìwà kọ́ láti fi sọ pé lè yà sí ìlú mi torí tá a bá dada àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ń kọ́ jẹ́ bó fi di èsì àwọn èèyàn pè láti ìlú. sẹ̀mọ̀ pé ló ti sọ lódodo lónìí tá a bá ní ká sọ̀rọ̀ nípa dáhùn sẹlẹ̀fìyà àlìjáàjà ẹ̀rí pé sẹ́lómi ọ̀sán ni pé alákatá ti dì ní òní àpèsọ̀nà nítorí pé lápẹẹrẹ ẹni tó lọ síbi tàrí ṣéèkù kan. káwọn lọ sí sọ láti níbẹ̀ jẹwàá sọ fún pé á ìwọ lè tó ń ṣe bí báyìí ṣe sọ láti ní sọlá nínú òfin ẹ̀sìn òjíṣẹ́ ń pé ah, sọ láti lórí tàbí lọba ayà pé ọ̀rọ̀ yẹn ìdá sẹ́yìn náà rí o tójú ayé Ah, kùránì ọmọ bá gbogbo gbà mú ni àrò àìsàn lẹ́bi yẹn ha ọ̀ wálé ní bí kọ̀ fún abidan ẹrú kẹ̀mí tí mo dúró yìí ìdá nígbà tí mo ń kírun tó ní kírun wọn. bá dúró ọ̀rọ̀ kàkà mú wáyé wáyé wọ́n pọ̀ pé àdéhùn náà lọ́sọ̀ hadith mọ kí á yàpọ̀ òun ké hadith àbíjẹ́ ẹni pé hadith ò lè ṣe ìṣẹ́ òfẹ́kùn nínú ẹ̀sìn bí ẹgbẹ́ hadith ò lè mú odidi ìdájọ́ tuntun odidi báyìí tí ó wù wá fún ẹgbẹ́ tí ó ti di tí ó dẹ́ zakato lè pétérì ìbálẹ̀ tó sọ̀rọ̀ tó ti lọ́rọ̀ ẹ̀ lé wa lọ. àlẹ́ tó sọ̀rọ̀ tó ti lọ́rọ̀ ẹ̀ ẹni tí òsìfẹ́ gba súnà yẹn tí ọ̀fẹ́ gba súnà tó lówó ọ̀fẹ́ súnà yóò fi máa sọ sí rọ̀mọ́tò bá parí pé ẹni tó bá gbà rẹ̀ tí ọ̀yọ́ jáká yóò ní àwẹ̀ rẹ̀ ń lọ lókè ìdí àná tí àwẹ̀ rẹ̀ ò ní gòkè lọ torí gbọ́dọ̀ tó wọ́n gbé sáà káfíń títí wà ọba gba súnà wọlé ní agbègbè yẹn ibi táwa ti lọ ni pé ẹni tí wọ́n fún níbi ìtàlẹ́ lẹ́yìn tí orí ara rẹ̀ ló fi wo ìdí jẹ́ àṣejù ní sáàsọ láti bẹ́bẹ̀ yẹn kì í ṣe àṣejù ọ̀rọ̀ tó kún lékeré wọ́sàpù wà náà làwà. àbùdó pé tá bá sọ̀rọ̀ gbólóhùn kì í ṣe agbárí o ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ bí tá ti rí àṣejù nínú ẹ̀sìn ẹ̀rí tí agbárí ni wọ́n fi gbé ni tó fi gbé lọ yẹn. agbárí ni jẹ́ pé àwọn pàtàwọ̀ oríṣiríṣi yọ̀wọ̀ ayé àtọ̀tọ̀ síra wọn alájẹ̀gbọ́lẹ̀ fi síbi nígbà yìí ṣùgbọ́n àwọn torí pé gàrí ló jẹ wọn ní ìjẹ̀wò òde wọn ní fatiwa yàtọ̀ nílùú kan sí ìlú kejì. àwọn èèyàn bèrè sọ́dà gàrí mímu ẹ̀pà àbí mẹ́mẹ́ jíjẹ ní. torí bọ̀ ya bàbá tó ní hmm, ọ̀rọ̀ mímu nìkan ní ìgbẹ́ jíjẹ wà ìkọlọ̀ tó ti jẹ ṣùgbọ́n mímu ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún lè lo wọn ni àwa jẹ àwa mú gàrí mẹ́mẹ́ jíjẹ yẹ́rẹ́ náà bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ sára burúkú ká bá ti fi ibi gbé gàrí báyìí ká tó bí ẹ̀ka mọ̀ táwa jẹ àti mímu àti jíjẹ ká ti papọ̀ àbá ni òun ṣe tàwọn kọ̀ọ̀kan tàwọn kọ̀ọ̀kan bá wọ torí tí agbárí wọn fi gbé kò lówó ee eléyìí ó ti ta lẹ́yìn agbárí láti wọn fi gbé àwọn ọ̀rọ̀ ti fi tó fi ẹ̀sìn ọlọ́run pè láti gbé pèlè ọ̀jákọ̀tì pèlè ìbàdà pèlè àfúlà pèlè mọ̀ الأنبياء والرسل والصحابة والصالحين في الدعوة إذا جاء لدن سبحانه إن تجمع أو أن تفي أسي الله وفي أسي الله وفي كاتب الله أتي تفصيل torí de eléyìí àti ètò àti àfẹnù ọgbọdọ yìí gbé ọgbọdọ jẹ fáwọn yìí gbé kẹyẹ sáàmù ti kiri olóògbé ìkíni kejì wá pé eléyìí àti ètò ni eléyìí àti ètò ni ìjọ sẹdá bá ti wá ń ṣe iṣẹ́ rẹ̀ ní tó ní ìbámu bí kò fi ẹsẹ̀ Ọlọ́run bá ti gbé wá nígbà yẹn ó ti kiri o yọ máa wà ní wọ́sápù rẹ̀ yọ tí bá ti ń tayọ àlá bófin èsì ọlọ́wọ́ bá ti gbé wá ìwé ẹni bẹ́ẹ̀ yọ máa wà nínú ẹgbẹ́ tó ti ó ń ṣètò lóhùn nígbà tí ọba tó wá dé bófin èsì ọlọ́wọ́ ti ní ká tún dédé àdépẹ́lú ẹni bẹ́ẹ̀ tó wá dé tó ti di àtẹ̀tò ṣùgbọ́n láàrin méjèèjì òun náà ní ti jó orí lọ́jọ́ dáadáa láàrin méjèèjì lọ́wọ́ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam nínú àwọn ẹ̀rí tó nínú Al-Qur'an Karim òun náà ni aya tèmi àtẹnìkọ̀ kan wa tá a máa ń kà ní gbogbo ìgbà tó ti jẹ́ pé ó kéré jù àdìsí ká máa bẹ́ẹ̀ kà á ní mẹ́tàdínlógún lójúmọ́ nínú sọ́rọ́ fífa tàbí èdè náà sọ̀rọ̀ bọ́ọ̀lù tàbí yọ̀ọ́ dákùtọ̀ wa sí ọ̀nà tó dúró déédéé ọ̀nà tó làgàrà ọ̀nà tí ọ̀wọ́ sọ̀tún tí ọ̀wọ́ tó sì ìbọ̀dọ̀ tó bá láàyè. bóò la ti mọ̀ ibi àyà yìí wọ́n tọ́ka lórí wàtàtìyà tá a bá wo sọ́tẹ̀lẹ̀ sirọ́tọ̀ lẹ́bí ní àdá àǹtà àléyìí wáyìrì mọ̀gbóbi àléyìí wọlé pọ̀ọ̀lì yẹn ni pé àtìrọ́tọ̀ mùsàkì ọ wà láàárín nígbà tí sirọ́tọ̀ àwọn àlùmọ̀gbóbi àléyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ kan tí sirọ́tọ̀ àwọn pọ̀ọ̀lù tó ti kí ni o wà lẹ́gbẹ̀ẹ́ kan sirọ́tọ̀ mùsàkì àdébí ayé ìtọ́ka lórí ọ̀nà tí yà tó mọ̀ yìí wípé àwa á mọ̀ á lò á nímọ̀ á tún máa tẹ́kí ni o á tún máa lo ìmọ̀ wa láti fi tẹ̀sí wa. láàfin ní kó àwọn àìmọ̀kórè àlẹ́ yìí àwọn atúwájà àwọn ìrẹ̀wò àwọn jù tó ti pé wọ́n mọ̀ ṣùgbọ́n wọn ò lò ìmọ̀ tí wọ́n mọ̀ wọn ò fi tẹ̀sí. ومن مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا àpẹẹrẹ àwọn tó ti pé agbé ìmọ̀ ẹ̀sìn fún tí wọ́n wá lò ó àpẹẹrẹ wọ́n dà gẹ́gẹ́ bí àpẹẹrẹ kẹ́tẹ́kẹ́tẹ́ tó ru síbìrì síbìrì síra ìdìrí síra kí lọ́fẹ́ àpárí wò lọ́fẹ́ ti mú. bí ìsàmátà ló ń kọ́ mi lẹ́bí rẹ̀ kẹsàn-án mo ti ààyè sí ṣe ọmọ fún jáyọ. àpẹẹrẹ kò ní fún àwọn ìjọ tó ti tí wọ́n fi ọ̀rọ̀ náà ó ń tọ́ka lórí yìí àwọn tí jẹ́ àwọn o àtẹ̀jú bẹ fún wa torí pé wọ́n mọ̀ ní ìmọ̀ tí wọ́n fi tẹ̀sẹ̀ nípa wọn. ni àtọ̀ọ́dún gbogbo àwọn ọmọ yóò ní ìmọ̀ wọ́n fi ń gbégí ni ó láwọn bẹ́ẹ̀ sì ni gbogbo ọba ti mọ̀ tó lóun fẹ́ bẹ́ẹ̀ èyí tí ọba ti ọkọ̀ tó ti ó sì lọ ó sì dájú pé ọ̀pọ̀lọpọ̀ tó gbà ṣùgbọ́n kọ̀ọ̀kan ìdáhùn náà àfẹ́rọ́ọ̀mù mùsùlùmí olùmọ̀wá sheikh wa ibn Uthaymeen rahma allah ta'ala rahma ta'ala níà nínú tafsiri jùlọ ẹ̀ma wa fún wọn dé. wọ́n ní aya yìí aya tó suratu al-Fatiha ní aya pẹ̀lú wọ́n ní kó fi ń dá lórí yahudu àti nasọ́ọ̀ yóò tún máa dá lórí àtúntò iná nínú lọ́bọ̀bọ̀ lọ kọ́lá ta kùn lé lọ́bọ̀bọ̀ rẹ̀ nínú tiwa. gbogbo ẹni tí ọba wa láǹfààní àti wáìmọ̀ tí gbogbo àwọn òkùnkà tí ó fi rí nàbí ó fi rẹ́sì rẹ̀ sí lọ́rùn bá wọn òkun tí ọ̀wá wáìmọ̀ ọ̀wọ́ máa ń sọ wọn bí àtọ̀ ń lò yọ ọ̀pọ̀ pẹ̀lú pẹ̀lú àwọn ọ̀sọ́rọ̀ tó tún wọn jẹ ẹ̀yà. torí lọ́pọ̀lọpọ̀ láwùjọ tá a wà lónìí ọ̀pọ̀lọpọ̀ bọ́lọ́dà sì ráǹfààní àti kọ́ ìmọ̀ àwọn ọ̀rẹ́lẹ̀ àmọ́ àwọn olùmọ̀ wà láwùjọ wa tó ti pé ó ti wákàtí kan ní wákàtí méjì ni èèyàn fẹ́ sílé sọ pé lọ́dọ̀ wọn wọ́n ti tura yìí fún yàn tó ti jẹ́ kọ́kọ́rọ́ kò sá. ẹlòmí ò ní ẹ wo àwa ti bá dé oríkè sọ̀rọ̀ àwọn ọmọ wa ló kún bẹ̀ á fi ti wa ti bá lórí àwọn ọmọ tó kún ẹ wò tá a bá láàmú àwọn tó yẹ lórí kò lè wo agbájú náà kò lè dó lọ́kàn torí kò káàtà pọ̀. èmi ò máa béèrè pé mọ̀ náà sáà ni ẹ ti fi bí ọdún oníwòlú ní olóògbé kò lè wọnú làákà àwòsùn sọ̀rọ̀ wá àyàfẹ́lẹ̀ tọ́lọ̀ wọn ti wáyé ìgbà wo lọ́bẹ̀rẹ̀ sí kẹ́pẹ́ àgbà àyìn ẹ̀ka ni lẹ́bi bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ ní wọ́n ti yé wọ́n á sọ yí pé ìwọ bùkátà ti pọ̀ wọ́n ti dàgbà. Abubakar Siddiq bẹ̀rẹ̀ ní thirty eight thirty seven kí wá làwa kí làwa sí lọ́jọ́ orí wa táwa òkútọ̀ níbi tọ́jú orí wa nínú al-qawaid al-fiqhiyya Sheikh wa Ibn Uthaymeen rahimahullahu ta'ala àwọn jẹ́ kó yé wa pé tọ́ba lọ jẹ́ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn láti kọ́ ìmọ̀ tí ọ̀wá kọ́ ìmọ̀ wọ́n ní fàdá màhálò náà lọ ìfà ìtàlẹ̀ wọn láàyè láti kẹfìtì ni o á kẹfìtì mùsùlùmí ọ̀ ògbólóhùn yẹn pé láfi ní ìdá àwọn ọmọ ìdá ẹ̀ lónìí padà wàhánù látọ̀rẹ́ ìfipáríta ayáni. mo wá nípa òun yẹn padà sínú lóríyà olùmọ̀ àwọn aṣẹ́kọ̀ọ́ ẹ̀dẹ́gbẹ̀rún kan yìí wọ́n ìmọ̀ ọ̀gbọ̀n kan. òdáwò lè rí náà ní ẹ̀kọ́ yẹn. so à ń rọ̀ wá ní o gbogbo àwọn sáájú múlá ẹja kòtò ìtọ́lá ẹ̀ mọ̀jà fojú kiri ní dáadé ti láǹfààní àtikọ́ bó ti wù kọ́mọ́ ó ní iṣẹ́ tó pọ̀ tí ó fi sínú ìgbésí ayé wa lọ́dọ̀ tiwa òjijì chairman hancock àbí ó sì parí sábìsì ẹ̀ báyìí ó sì tún lọ sí lọ lẹ́yìn tí a ti fáìlì yẹn níjọba ti ní làákàyè rẹ̀ ti ó ti lọ ọ̀lẹ̀ fáwọn olè gbà mọ́ ó sì tún wá lọ sí kọ́ọ̀sì lọ ẹ̀wà jẹ́ káwé mi àtẹnìkọ̀ kan wa ibi tí èèyàn lè ka ẹ̀kọ́ rẹ̀ dé tó tún fi wà nírú oko yẹn tó sì fi lo gbogbo àsìkò tí ó lò pẹ̀lú ìjọba tó tún wá sọ pé òun lọ sí kọ́ọ̀sì mi lẹ́yìn rẹ̀ àwọn náà mọ̀ọ́dún tó dàgbà dé bọ́bá kẹ́ràn wípé tó wà kó tó lọ sí six three three four rẹ̀ bó ṣe tàbá plọ̀tì ọdún mẹ́fà mọ́ six three three four tàbí plọ̀tì ọdún kan sẹ́fìsì mọ́ káwá plọ̀tì tẹ̀sí báyìí mọ́ ká pé lẹ́sẹ̀kẹsẹ̀ náà wọ́n rí tẹ ẹjá wo yọ ọdún orí yẹn yọtọ tẹsẹ gbà pé òun lọ kọ ìmàmì nínú ìsàlẹ̀ ẹ̀dá kòkòrò tọ náà ibi táwa ti lọ ni pé ẹ àwọn àwíjàre kan tí tẹ́bílìkì máa ń lò wọ́n ní bàbá ti mà tó ní ẹlẹ́dàá wo ti bí ọdún orílẹ̀-èdè yìí tí làkúbá kiri bá tó fi bẹ̀rẹ̀ dáwà. kí ni Umar máa ń fi ọmọ ọ̀dà ara nù tó fi bẹ̀rẹ̀ dáwà ní wọn náà ní ìdìbò ọmọ tọba ti lè gbéwèé ẹ àdẹ́bí náà jáde ó sì lọ sọ pé kìíní ìwọ mọ̀ rárá o ẹ̀já bọ́ọ̀mù ẹ̀ ìdákùn jẹ́ kakọ̀ kámọ́ bá ta gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ àwọn nàkọ́. ayé àkọ́kọ́ yìí tó jẹ́ ìdílé sọ̀rọ̀ ọ̀pọ̀ mùsàfíìn ọtí ayé àkọ́kọ́ sáàárín mọ̀ nínú rẹ̀ dáadáa wípé àti ojú ọ̀nà tó dúró déédéé òun náà ni wàhálà àìkóńgbà yìí ojú ọ̀nà tó ti kú níbi ìbínú tọ́lọ̀ ń bínú táwọn yẹ̀wò àti sísọ̀rọ̀ sí àwọn nàkọ́rọ́ tí wọ́n sọ̀rọ̀ ọlọ́wọ́n آیا alákọ̀ọ́kọ́ ni ayé ẹlẹ́ẹ̀kejì tóun náà tún ní í ṣe pẹ̀lú irú ayé ilé ìbáyìí náà òun náà ní إلى سورة الأنعام 153 قال وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون. الله تعالى توجهنا بالليل ojú ọ̀nà tó dúró déédéé ni o kò fi sọ́ọ̀tù kò sì fi sọ́ọ̀tù mùsàkì ìmọ̀ ọ̀tẹ̀bẹ̀ tẹ̀lé ọ̀nà yìí o. wà láti tẹ̀lé ìṣubùlà ẹ má tẹ̀lé àwọn ọ̀nà míì sọ́pẹ́ta lọ́tún lọ́sì níbẹ̀ o torí pé ojú ọ̀nà yìí àwọn ojú ọ̀nà kan bẹ sọ́pẹ́ta lọ́tún tó yapa ní ẹ̀gbẹ́ àlàáfíà ṣùgbọ́n ọ̀nà tó làgàrà àárín lọ́wà ọ̀tẹ̀bẹ̀ ẹ̀tẹ̀lé wà láti tẹ̀lé ìṣubùlà ẹ má tẹ̀lé àwọn ọ̀nà lọ́tún kọ́tà fáwọn ọkọ̀ bí fún àìsàbí ilé kọ́mọ̀ mú yíyapa ìlànà òdodo ẹyọ kan mú kọ́mọ̀ mú yíyapa rẹ̀ bẹ́ẹ̀ ni kò wà sọ ọkùnrin mi ọlọ́run ní àsọsílẹ̀ òun lòún sọ yìí ilé jẹ́ àlùwàsí yàtọ̀ làásìrọ̀ ọlọ́run kọ́ ní sọ́rọ́tò làdáàmì tó tó kélé yìí ká lọ mọ̀ yìí pé gbólóhùn yẹn báyìí tó lọ́wọ́ bá sọ fún wa ọ̀nà tó làgá yẹn wà sọ̀tíyà níbẹ̀ yẹn o àdùn ní ọ̀nà tó ti gbé àgbẹ̀ níbi tó dáa níbi tó ti ọlọ́run ní àkọsílẹ̀ wọlé léyìí kẹ́lẹ́ bá jẹ́ tó ti pé ọ̀pá yọ ọlọ́run bá wọn sáré orí ẹ̀ láti padà máa rí nínú hadithi ètò ti pé ń bọ̀ wá yá àmọ́ àti tiẹ̀ rí nípa ọ̀síyà nípa àyà. bákan náà àyà gangan fúnra ara rẹ̀ tọ́jú àyà tó jẹ́ ń dẹ́jù ní gbogbo ọ̀nà pípẹ́ wá sáàtù yẹn wà nínú ẹnu sọ́tò ìdákọ́rọ̀ وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا Ọlọ́run ní báyìí la gbé kalẹ̀ kẹlẹ máa jẹ ìjọ tó wà ní ìwọ̀túnwọ̀sí lẹni tí ẹ máa jẹ ẹ̀rí lórí gbogbo àwọn tó ti kó ti tó ti sẹni ó máa jẹ ẹlẹ́rìí lẹ́yìn náà lórí. Tàbá wo àyà àti àwọn àyà tì ètò ti pé ó tún wá tó tún wá tó tún wá ń tọ́ka lórí irú àwọn ìṣesí báyìí. á rí gbogbo rẹ̀ èyí sọ fún wa òun náà ní pé yìí ọba ìlẹ́kẹ̀ ọlá ó ti ní àlùkò mọ̀ kan tó ṣe pé dídó rẹ̀ láàbì jájà fi hì bẹ́ẹ̀ ni fi yé wa pé ìjọ yìí níjọ tó dúró déédéé o ọ̀wọ́ ọ wà láàárín àtẹjù àti láàárín àtẹjò torí pé ìtọ́ dára jù lọ́pọ̀lọpọ̀ a láàrin kan méjì ni nǹkan dára jù lọ wà láàrin kan méjì sòtòrí délé ọlọ́run ọba yẹn tí ọlá rẹ̀ ga jùlọ ni wọ́n sọ fún wa yìí pé káwa náà ká dúró ní ìwọ̀ntúnwọ̀nsì ká dúró ní ìwọ̀ntúnwọ̀nsì níbi gbogbo àwọn tó ní í ṣe pẹ̀lú àlámàrí ẹ̀sìn wa àwọn ẹ̀rí nínú hadith anabi sallallahu alayhi wa sallam ká tó bọ́ sí àwọn agbègbè ibi tí àwọn wọ̀tàfíyà wa tó sojú sí nínú ẹ̀sìn ọlọ́wọ́ bá ti ọlá rẹ̀ kàtó lọ. ẹ̀rí alákọ̀ọ́kọ́ nínú tó náà nípa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ní hadith ètò ti gbé akáyà nípa rẹ̀ ibi òjijì ọlọ́sọ́lá wọn wà nínú àlà àlè wasallam ọbẹ̀ pẹ̀lú àwọn sábà níbi wọn lọ ìtàn àlè yìí. lànàbí bá fa ìlàkalẹ̀ ìgbà tó ti ọwọ́ akọ àwọn ìlà lẹ́gbẹ̀ ọ̀tún lẹ́gbẹ̀ oṣù ọ̀pá ó wá ní sẹ́rí ìtọ́wà láàrin eléyìí ti rọ́ọ̀tù lọ ọ̀tọ́lọ́ ọba sọ̀rọ̀ ọ̀nà ọlọ́wọ́ ọba tọ́lọ́ sọ pé kí ẹ tẹ̀lé òun eléyìí ẹ wá rí àwọn ọ̀nà àwọn ọ̀nà tí o òun làwọn ọ̀nà ní pé kí ẹ fún kí ẹ mọ̀jẹ̀ ojú ọ̀nà tó fi kọ́ làgàrà yẹn ní ibi ọ̀nà tó wà ní ìwọ̀kọ́wọ́. eléyìí náà láti gbọ́yé dáadáa nínú àdìsá fáwọn àkùnrin ìkọ̀fẹ́ ìyàmá wa ọ̀gbìn ọ̀gbọ́n ọ̀gbìn àjò àgbọ̀ nípa pé bí ṣe béèrè lọ́wọ́ àdìsọ́lọ̀ ní béèrè àwọn béèrè bí i àdìsọ́lọ̀ ó ní àmì máa ń fi àwọn èèyàn béèrè lọ dáadáa lọ́dọ̀ àdìsọ́lọ̀ ṣùgbọ́n èmi aburú ni wọ́n máa ń béèrè lọ rẹ̀ lẹ́ni tí ń páyà wípé tó bá dé ni má wà nù rẹ̀. níbi tá a fẹ́ lò ní pé nígbà tí àdìsọ́lọ̀ tó padà sí òzẹ́fà béèrè yìí pé rí òtítọ́ ọlọ́run sọ̀lọ̀. ǹjẹ́ lẹ́yìn òwòrè tó gbé wáyé sábúrú bẹ́ẹ̀ sábúrú yóò tún dé lẹ́yìn rẹ̀ ànábì níbẹ̀. ó wá béèrè pẹ́tọ̀ lẹ́yìn òwòrè yìí sábúrú ìbá tó lọ sọ sóòrè mi ò tún dé oníbẹ̀ òwòrè tí ó dé yẹn ànábì ní fi ìdáfà kàdá wà nù rẹ̀ ìjọ̀jẹ́ wà nù rẹ̀ kí wàá ní dákọ́nù rẹ̀ onídùú ààtò àyà ìwà ìjà àwọn olùkèké kan ní wọ́n wà ní etí bèbè jahannam man ajabahum ilayha sadaquhu fiha ẹ bá jẹ́ pé wọ́n lọ síbi tí pé wọ́n ń sí yẹn wọ́n sọ pé nù yẹn wọ́n ní sẹ́fọ̀ ńlá ni ròyìn wọn fún wa wọ́n mú bá lè lò lẹ́yìn yẹn tẹ̀sẹ̀ ìyàtọ̀ náà ara wa náà ni wọ́n ahọ́n wa iná wọ́n fi máa sọ̀rọ̀ kódà wọ́n pariwo tó sọ pé kọ́ ọ́nà lọ kódà wọ́n sọ pé kọ́ ọ́nà lọ tó tún wa. lẹ́tọ̀ wa ni pé mama dà kúrò ni ìyá àti sọlọ kìlọ̀ fẹ́ pàṣẹ àtẹ kápẹ́ wà sí ìwé bàbá mi láyé ìyá àti sọlọ wa sọ pé dàkẹ́ nílẹ̀ ìfẹ́rọ̀kọ́ kò lè ha ẹ̀rí àwọn àwọn ẹ̀ka ẹ̀ka ẹ̀ka sí short cut torí bí sàwọn èèyàn nìyẹn wọ́n rò pé sọ́tọ́ ìgbé ọ̀nà tó wà láàrin sábàlá bẹ́ẹ̀ yóò fẹ́ ẹ wá jẹ ọ̀nà lọ́wọ́ àtẹ́jẹ yìí tí bá dúró sí bíbà yìí ìjà sí ìsì sájọ ẹni tí ń bọ̀ wá sí pẹ́ẹ́sìkẹ́ ìsàjú rẹ̀ bẹ́ẹ̀ sì ló ti wà pé wọ́ọ̀lù bẹ wọ́n ti fi wọ́ọ̀lù wọ́n ti fi sáàrin bó ṣe bọ̀ bó ṣe bọ̀ tó bá ti dé bíbà yìí kò ní sọ́nà kó tó padà báyẹ̀ ló ti kó kó sọ́nà

والشمائل الطرق شتى وطرق الحق مفردة والسالكون طريق الحق أفراد ọ̀nà oríṣiríṣi ló wà ọ̀nà pọ̀ gan-an bẹ́ẹ̀ sì ni ọ̀nà òdodo gbogbo ọ̀nà tẹ́gbẹ́ òdodo tẹ̀lé ọ̀kan àwọn tí ọ̀wà máa tẹ̀lé ọ̀nà òdodo yìí náà ẹ̀ta nínú àwọn èèyàn kò ní wọ́n. eléyìí ni hadith alákọ̀ọ́kọ́ nínú hadith ètò ìṣèké sọ fún afẹ́káwá ní wọ́sàpù nínú hadithi tàbí sọlá ti tẹwàá lójú kúrò wá sàkóso láti tó gbajúmọ̀ dáadáa nípa àwọn sàlátà tó nàmbà àwọn tó ti gbọ́ wọlé àti sọ̀rọ̀ láti nà lọ tí wọ́n lọ bẹ̀rẹ̀ nípa ìgbésẹ̀ àti sọ̀rọ̀ láti wà nínú nà. àwọn olùmọ̀tò gbé jọ́dá lọ àfàwọ̀ ọ̀sùnmáà ọmọ mọ̀tòrò lọ́dẹ àpò rọ̀sùn sọ̀tọ́lá fi rọ̀ ọ́ ọmọ bẹ̀rẹ̀ bẹ̀ jọ́dá lọ kódàkódà àfàwọ̀ àyìn náà wà lọ́nà náà. láti nígbà tó fi àfàwọ̀ ọ̀sùnmáà sọ tó lágbára fún àdìsọ́lá nípa ọ̀rọ̀ ibi òun fẹ́ pa òun fẹ́ pa yé kìnnà pátá òun fẹ́ dojú bẹ́ẹ̀ láti fi sọ̀rọ̀ sọ pé àkóso inú ẹ̀sìn wáyé kọ́ bá bàa pàṣẹ jù alẹ́ bíi kòsì kìnnì òkùnrin inú ẹ̀sìn àwọn yìí béèrè lọ́wọ́ àti wọ́n béèrè lọ́wọ́ àwọn ìyàwó àdìsọ́lá pé kí ni ìjọsìn alẹ́ òsìsọ́lá wọ́n á sọ ìjọsìn alẹ́ òsìsọ́lá lọ fún wọn àwọn yìí ń ka ẹ̀yà ń dàpọ̀ ìkọlọ̀ ti borí ẹ̀sìn àkọ́kọ́ àti gbẹ̀yìn ọlọ́ ti borí ẹ̀sìn èmi o èmi gẹ́gẹ́ bí ẹnìkan ìbí ọkọ̀ tí wọn ètò sùn wọn. ẹlẹ́kẹ̀jì ni èmi yín máa gba àwẹ̀ fún òtún sínú mọ́ ẹlẹ́kẹ̀ta ni ìbí ọ̀yẹ̀ra kó lè rí. èdè mo nílé ìbí àti òníkù káàtà fún ẹjọ́ títí ìdí àdínì àjẹpẹ́ ìfi ẹ̀fẹ́ yà wọ́n. alẹ́ bí sọ́lọ́ wọn àdìsọ́lọ́ bọ́ ó ní antum alladhina qultum kẹ́dà kẹ́dà èyí náà lè sọ báyìí báyìí báyìí báyìí wọ́n ní bẹ́ẹ̀ àníbọ̀ wá ní pé àmà àná èmi sẹ́rìn fa akhshakum lillah wa atqakum lah níbo mi fa a'lamukum billah wa atqakum lah èmi mọ̀ ń jáyà ọlọ́run tí mò ń bẹ̀rù ọlọ́run àdúgbò yìí tó bá jẹ́ pé bẹ̀rù ọlọ́run lọ bẹ́ẹ̀ fún yín ṣe fẹ́ẹ́ fẹ́ẹ́ ṣe ìdí àdẹ́gbẹ̀rù ọlọ́run ọba ìrẹsì tọ́ba jẹ́ pé ìmọ̀ kan nínú ọ̀rọ̀ ẹ̀sìn yìí lọ́fẹ́ mú iṣẹ́ sẹ́fẹ́ ṣe àti pé mi àti sọ́nà kò sí kíni o mo ní mọ̀tò yìí lọ nípa ọlọ́wọ́ bá tọ́lá rẹ̀ kàtó tẹ̀wárí mi àti sọ́nà wà ó sọ́lé wà á kọ̀ mò ń bírò mo sì ń sùn wà á tó wà ó fẹ̀ mò ń báwẹ̀ mo sì ń bínú wà á tẹ̀sán wọ̀ o tún o tún fẹ́yàwó tẹ̀bí tí ìbá fẹ́yàwó tẹ́ dọ̀dọ̀ àwọn ìyàwó máa béèrè jọ tèmi ni. bàbá ọ̀rọ̀ bíbá ẹ̀sìn nàbí ọ̀lẹ́ ìtàbí ni ẹni yóò tọ́ bá kúrí sọ́sẹ́rì kò níbi ìlànà mi yìí ìlànà ní kò tó kọ́mọ. gbólóhùn ọ̀lẹ́ ìtàbí ni ìtumọ̀ oríṣiríṣi làwọn èèyàn fi bẹ̀rù tu o. wọ́n ti pé pàtí àwọn àjàbàtà wá sí ìsẹ́yìn níbi ìfàlẹ́ ìtàbí ni wọ́n tún sí kàmí ìtòkùrú jáyọ̀ tẹ̀rìtẹ̀rì báyìí wàlẹ́ tàbí ní okòòlù sáàmù ni ẹ o okòòlù sáàmù ni ẹ subhanallah abọ́ mẹ́tọ́ sọ̀rọ̀ rẹ̀ ní ọ̀sọ̀ hábà màlílé yẹn náà sọ̀ hábà yìí náà wọ́n á kó nù ẹ̀sìn báwọn. wàlẹ́ ìtẹ̀mí ní òdó lórí ìlànà bẹ́ẹ̀ni tètè kí ni o bí mo ṣe wà tí mo ṣe ń lo ìlànà mi pẹ̀lú ẹ̀sìn mi òdó tọ́ bẹ́ẹ̀ òní kèsì bá fi yọ kó nù ẹ̀sìn kèsì wàlẹ́ ìtẹ̀mí ní tí ó gbé yẹ̀ kó nínú ẹ̀sìn. Tòrá mi tún bẹ́ẹ̀ sí pé Pàlẹ́sà mi ní ìtumọ̀ ẹni pé kì í ṣe mùsùlùmí má rárá o. Kò kì í ṣe pé kò ṣe mùsùlùmí má. Ṣùgbọ́n o, wọ́n ti mú ẹ̀sìn, wọ́n ti múlẹ̀ gbogbogbò nínú orú àgbègbè yẹn ni. Ìdí Àdẹ́bísọ̀lá Sọ́lá ti sọ nípa Pàlẹ́sà mi ní lágbègbè yẹn òun náà nílé. Ẹ jẹ́ ká ló lórí hadith méjèèjì. Káwa lọ sí àwọn ọ̀jà láti ètí jẹ́ àlùwọ̀sọ̀tẹ́yà gbogbo àti ajẹ́ olùtẹ̀sígbọ̀ tá a bá wo àwọn ọ̀jà láti sí káṣí wọ́sàtò tá a bá mọ àwọn agbègbè tó wà nínú ẹ̀sìn àríkọ́kọ́. alákọ̀ọ́kọ́ Islam ọjọ́ wọ́sàn oníwàsọ̀tìyà bẹ̀rẹ̀ ìjẹ̀kọ́ nínú ọ̀rọ̀ àfihàn Islam ọwọ́ ní ìwọ̀ntúnwọ̀nsì kò sí àtẹ́jù kò sí àtẹ́jù láàrin àlùkò mọ́mọ́sà ìfà àwọn ọjọ́ tó ti rí kọjá lọ. lẹ́pẹ̀rẹ̀ aliwọ̀sàdíyà àwọn tó ti pé wọ́n jẹ́ abọ́gibọ̀pẹ̀ tí wọ́n mọ̀rọ̀ pẹ̀lú ọlọ́ káwọ àwọn àwọn fi rinlẹ̀ pé ọlọ́run pọ́pọ́ oníbẹ̀láyé torí àwọn lọ́lọ́run ògún wọ́n lọ́lọ́run ṣàgbó wọ́n lọ́lọ́run ọbàtálá wọ́n ní tó kàálé wọ́n ní ti sàpàná wọ́n ní ti wọ́n ní tòrò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dún gbogbo àwọn kẹta wọn ni tó pọ̀ jàrá pé lọ́dọ̀ tí wọn àwọn lọ́dọ̀ tó pọ̀. àwọn tí wọ́n jẹ́ àjà yìí àwọn tó fi gbọ́ sọ pé gbogbo nǹkan pátá ní ṣọ́ọ̀ṣì ìṣẹ̀lẹ̀ dàkàfà yẹ ayé kan wà sọ́dílé náà ni àwọn náà kẹta ayé náà ni sáà náà bá ti ẹ̀sáyà á kò láyé ìsálìkì àmọ̀ kankan tó ń kálukú bá ti dé ní ọmọ àti ní àyàwó tó ti gbọ́ jẹ́ ìjàsọ́rọ̀ ìtàwọn tó ń ṣe ìsìbáàbù láàrin ìsìbàdàtà táwọn fi mẹ́ta lọ́kàn tí wọ́n fi rìnlẹ̀ Islam wọ́sàkùnrin Islam ní ó ń fi rìnlẹ̀ pé kọ̀ọ̀kan bí ẹlẹ́dàá méjì ó máa fẹ́ nínú ayé mọ́tìnà kọ́ta lọ́wọ́ mi wọlé ìlú ọ̀gá kí láti máa rìn mí ìlà ìdá ìdàgbà àbàkùnrin ìlànì bí màá ìsìláàmù yóò wá fi ilẹ̀ fún wa yí pé ọlọ́wọ́ pé méjì dépò pé yóò pé mẹ́ta dépò pé yóò wà pọ̀ bẹ́ẹ̀ sì ni èyí ní aṣọ bí òsì ọlọ́wọ́ ọlọ́wọ́ bá ń bẹ̀ kò sí sọ́lọ̀ ayé wa máa bẹ lásán kàlà kàlà tá a bá ti lọ wọ ìwà ìwé ọwáyé látọ̀dọ̀ Abu Hanifa rahimahullahu ta'ala pẹ̀lú ẹ̀tọ́ jẹ́ physical àti kó díẹ̀ nínú àwọn tó ti gbé wọn gbà pé kò sọ́lọ̀ tó ti gbé tẹ bá sọ pé kọ́ọ̀lá lọ mo ní òsọ́lọ̀ sọ pé kọ́ọ̀lá ẹ̀dá ní òbí ìjọ ni sọ̀rọ̀ sálẹ̀ tí a máa sọ wọn. Abu Hanifa wa ṣe máa bọ́ lọ́wọ́ ká ìlà wa pé àwé àwé ti kó orí tó dé pẹ́ débi tí mo wáyé mo ní pé mo rí ìmọ̀ lórí ìmọ̀ lórí ó ní odò olúwa igi lásán bẹ́ẹ̀ àti bí bá ti dé pọ̀ ní tí bá wúlò lè lọ́ba bẹ̀rẹ̀ sí ní gbéra rẹ̀ ní gbéra rẹ̀ lọ́ba sláìka rẹ̀ lọ́ba tó rẹ̀ papọ̀ lọ́ba tí ọkọ̀ ojú omi èso bá dé èso èso kẹ́ wọlé ọkọ̀ ojú omi ọkọ̀ ojú omi lọ́ba gbé rẹ̀ sórí omi láti èkúté odò yìí ọba wọ ara rẹ̀ lọ sí èkúté odò kejì ó tún kọ ara rẹ̀ padà àbó òní owó òní tí mo ní. pírẹsẹ̀ ní pé ọ̀sẹ̀ Abu Hanifa it is possible kí igi fúnra ara rẹ̀ ó dẹ̀ kéré ó sláìtì ara rẹ̀ kó wá sọ̀rọ̀ ẹ̀ bí kẹnú báyìí kó má sẹ́ni kankan tó sọ ti kẹnú kó tún wá wà rẹ̀ lọ kò sí èèyàn nù rẹ̀ kó tún wà rà rẹ̀ bọ̀ kò possible ẹ ò dáadáa ọ̀rọ̀ kò possible ọlọ́ọ̀lẹ́kùn tẹ́ ẹ pé ní possibility kó sọ pé kó wá padà possible.

Ah, táìpé kí n tò sí bíbá yìí lóní òǹkọ́kọ́ sí ẹ̀fẹ́ dá wọ́n mójú lè yẹ̀fẹ́ ló mójú tó kọ̀ wá ní sẹ́ni tó mójú tó ayé ìfọ́ ti tóbi tó bàbá tá a jẹ́ ẹ̀ kálámà ni mo ti dà ẹ̀ẹ́dà pẹ̀ fún ayé yìí Islam wa fi ilẹ̀ fi ọlọ́run ọba ń pè é ọlọ́run ọba títí ìfẹ́ yìí ọbọ̀ ẹ̀kúnkó ni sàrídé wọ́sàtò ni sẹ̀rí ẹ̀sán wa lọ́rọ̀ àkídà bíbá yìí ìgbé àwọn tí àtàwọn tó tẹ̀ ní òde sí ọlọ́run ṣẹ̀rí ẹ̀sìn láti fi rẹ̀ bí ọlọ́run bẹ̀ ọlọ́run tó wá bẹ̀ ní ọ̀pọ̀ kan. àìsàn nínú wàtún níyà lọ́nà òfin ti àdìgún máyì tó fi ti wá láti lọ́wọ́ láàrin gbogbo àwọn oníṣàtìlì. nínú rẹ̀ òun náà ní pé àwọn àtàkọ́ wọ́n ṣe báàtò wọ́n fi ọmọ nílẹ̀ wọn náà wọ́n tí ọlá rẹ̀ ga jùlọ yàtọ̀ sí yẹn náà wọ́n pe àwọn yẹ̀wù ni àwọn pera wọn ní ọmọ ọlọ́ yàtọ̀ sí pé báwọn náà tó ti pẹ̀rù sẹ́yìn wọ́n kò fi ọmọ ọlọ́ ọlọ́run bá ìrètí ọlá ni wọ́n láti lè yẹ̀wò lọ́wọ́ ẹ̀dẹ́ lọ́dún fún ọlọ́ àwọn yẹ̀wò àjú wọ́n sọ pẹ̀rù sẹ́yìn wọ́n lọ́mọ ọlọ́ wọ́n láti nà sọ́rọ̀ ìgbà àwọn sọ pé ìsọ ọmọ máṣà wọn lọ wọn lọ́wọ́ ọlọsẹ sọ pé níbo mi ò ní wọn sọ pé dákùrọ àbẹnà ọmọ ni wọn àṣìbá o àwa ni ọmọ Ọlọ́run àwa sì ní àyànfẹ́ rẹ̀ tó ní bẹsí jùlọ subhanallah islam wa sálà ìfún wa nípa bí ọlọ́wọ́ bá ti ọlá rẹ̀ gàdú lọ ọba tí òbí ma jù mọ́tò tí a kọ́ta lọ́wọ́ mi wọlé bí ọlọ́wọ́ bá ìdíkẹ́ ọlọ́wọ́ bí ma wọ́n ìdàn tọ́ba jẹ́ pọ́nà ń bímọ tàbí ọlọ́run bí tó kéjì rẹ̀ ni làdá àbá fúlù ìlànà ìbímọ àkọlà wọn. gbogbo ọlọ́run kọ̀ọ̀kan ìbá ti kó tó dáadáa ní. wọ̀nà ẹ̀lẹ́ àbá tó ń kalẹ̀ àmà apá kan wọn ìbá ti ti jẹ ọ̀gá lórí apá kejì. gbogbo àná wọn yìí pé tọ́ba jẹ́ pé ọlọ́run pé lé nítorí ọba ti pé òun mọ fẹ́ kọ́yọ̀ ìrọ̀ òtò lè fẹ́ kọ́ láwọn àmọ́ ni pé láti òun jókòó àìsàn òun kàtúndé ni látòjúbọ̀ bóyá wọ́n ń lọ mọ́ra wọn lọ́wọ́. náà bàbá wa tó ti níbà wọ́n ní àgbà dẹ́fà méjì wọ́n ní wọlé dégínì wọn ò lè jọ wá wọn papọ̀ tí wọ́n tó ti dẹ́rìn mú báyìí wọ́n tàkùn sí lọ. wọ́n ti ní àgọ́ méjì báyìí wọ́n ní kọ̀ọ̀rọ̀ ló wọ́n dégínì wọ́n wò mí nínú gbogbo. nígbà tí àwọn àlàmọ́ra ti yẹ̀wò táwọn sọ fọ́nà wọn bá bímọ wọ́n pe òṣèlú lọ́mọ ọlọ́run wọ́n tún pe lábẹ́ àtàyàn kí ọlọ́run lórí wọn pa wọn. ọlọ́run ti káàdì sọ̀rọ̀ sọ̀rọ̀ pé fọ́nì mọ̀ yóò ṣe gbogbo lọ. kí ló dé tọ́lọ̀ ń fi àjẹ́ ìgbẹ́gbẹ́ àwọn ẹ̀fẹ́ yìí tẹ̀. ọlọ́run bá tí ọlá rẹ̀ kà jùlọ ó sọ odidi sọ̀rọ̀ kàlẹ́ pé olùwọ́ ọlọ́run àhà ọlọ́run sọ́mà làbíyẹ́lì wọ̀làbíyọ́lẹ̀ wọ̀làbíyẹ́ bẹ́ẹ̀ni àwọn ẹrú wọn tún fi àti ti ìyàwó lọ bá Ọlọ́run ọba tí ọlá rẹ̀ kẹfì lọ wọn ni subhanallah gẹ́gẹ́ bá àgbàdo àtúntò sọ pé àwọn màláíkà wọ́n ní bàdá kò lọ. wọ́n ló bèrè ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ kájú lọ ní wọ́n ní ṣùgbọ́n ọlọ́wọ́n bá ilé kí ọlá ó ti gbogbo ilé ìdáná ó ti gbogbo ilé ìdáná ẹ dákun tí wọ́n bá ti wá wípé màláíkà sáfọ níwọ̀n àbàbọ̀ kí láàbì ó ti fèsì náà. àwọn màláíkà tí wọ́n bá ti sí akọ àwọn màláíkà àbí àbò ní wọ́n kí lè ti wà lọ. wọ́n yìí dé kàkà ní méjì kíló yìí tẹ̀sí sọ bẹ́ẹ̀. Nà nígbà tí ìyẹn ìtẹ̀ nà wọ́n lọ́lọ́ òkú yìí wọn. Nẹ́sù òpè wá pé akọ ni wọ́n. Nẹ́sù òpè wá pé àbò ni wọ́n. Tá a bá ní àwọn arọ́pò orúkọ ní wá bó ń dàbí akọ tó jẹ́ pápọ̀ ni. Ìtọ́pọ̀ jùlọ ní pé kódà kí nǹkan bá jẹ́ àpò àtàkùn tí wọ́n bẹ ti mí ti papọ̀ báyìí rona wà kọ́ láti fi ni o láàmú àlò alùpùpù àwọn gbà tó tó ẹ̀dá kẹ́ni tọ́lọ̀ da wọn nínú ìmọ̀lẹ̀ ọ̀sákọ̀ọ́gbà ní kòmọ́lákọ̀ àti ní pé wọ́n ní àti pé wọ́n lábọ̀ àwọn ní àmàlà yìí àwọn ní bàdé àtúmọ̀ mọ́láwọ̀ obìnrin ọlọ́ọ̀ ó ní àwọn màláíkà subhanallah ọlọ́run bá ilé kí ọlá ní bóòlù kó ti fẹ́ bímọ wọnà tẹkùn àdáyà fóònù lábọ̀ wọnà lòun wọnà tẹkùn láwù sọ̀ọ́hìnà òun ọlọ́run ti fẹ́ bímọ tóun ò níyàwó kò síyàwó fóun òun kò tẹ̀ níyàwó rárá. nínú suratul jinn wa annahu ta'ala jaddu rabbina mattakhadha sahibatan wala walada dáadáa ju ọlọ́run ọba wa pàtó ga sí kò bímọ kò tẹ̀ níyàwó wala walada káfíńkì yóò dìbò. a rí pẹ́ náà rọ̀ àkídà àlùkò mọ́ wọ́n jẹ́ wákàtí nínú àwọn àtìsọ́kàn abúlé èyí tó ti pé ń bẹ nínú àwùjọ. àbàkọ́ àwọn míì náà nígbà táwọn fi rinlẹ̀ wọ́n fi bọ́ọ̀lù pé ẹ̀dẹ́ adẹ́ta méjì wọ́n fi rinlẹ̀ báyé wọ́n ní ẹlẹ́dà kẹfẹ́ tó jẹ́ bọ́ọ̀lù kò nù ẹlẹ́dà àmọ́lẹ̀ àwọn kan sọ pé bọ́ọ̀lù kò gbólùmọ̀ wọ́n ní kó ti ẹlẹ́dà òkùnkùn wà. nínú ìṣẹ̀lẹ̀ bla àní kò sí ẹlẹ́wọ̀n méjì ọlọ́wọ̀n bá kan sọ òun náà ọlọ́run òkùnkùn yẹn ní sẹ́kínì onítàwòrò ọlọ́ni kólìkó lónìí ìyẹn ìlà èdè ẹni tẹ́ ẹ bá tó dùn wáyé ọ̀dọ̀ ọlọ́run ti wá èdè ẹni tẹ́ ẹ bá tó kòrò tó nira lára yín lẹ ọ̀dọ̀ ọlọ́run sànà owó ọ̀tá ti wá. adégbélá gbogbo ẹ̀ ti kọ́ ṣẹ̀rí islam òbí ọ̀rọ̀ wọ̀sàtìyà ìṣeré àkéde islam lọ́wọ́ láàrin gbogbo nínú gbogbo tó jẹ mọ́ gbogbo ìròrí tó ti pé o ti wájúwájú tàbí fún báwẹ̀ o ti wájúwájú. nínú àwọn agbègbè tí a ń láti ṣe kíni láti mọ ẹgbẹ́nu gbà òun náà ní ọ̀rọ̀ ìbáàdà nínú ọ̀rọ̀ ìjọsìn àlùmọ́mọ́ ìsìlámù yìí wọ́n bá sùn lọ́wọ́ ọba ìlẹ́kẹ̀ ọ̀la sí wọn. àwọn ànàfọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ sí wọn ẹgbẹ́ onítùmọ̀ sí onítùmọ̀ sí wọn onítùmọ̀ sí wọn. àwọn tí wọn wọ́n tọ̀ wọ́n yàgbẹ́ kò sí ètò ọkàn ìgbé àbá àtà ìgbé àbá àmọ́ta yọ ọkọ̀ sílé ìjọsìn yọ ọmọ sí ìjọsìn lọ ni. lẹ́yìn ló tiẹ̀ ní fura ìyẹn fura sí alàgbà alàgbà àjọ ń tàtọ̀ wọ chọ́ọ̀chì tí alàgbà àjọ bá fẹ́ wọ chọ́ọ̀chì kílẹ̀ bàtí ó tè kí ni ó tè wọ́n ní yóò ti fìlà yóò ti wọ bàtà àbí ẹ̀rí sàdákùnù ta tọ́ba ti fẹ́ wọ chọ́ọ̀chì láti fìlà ní ẹ̀kú tí ó ti kí ni o tí ó ti wọ bàtà nítorí ọba wà lábẹ́ bàtà rẹ̀ kúndé fún un. àwọn ìyàwó akẹ́kọ̀ọ́ bẹ lára wọn lákẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ìmọ̀ra nínú ìlànà tí wọ́n ti fẹ́ tí ẹ̀sìn bá kàn wọ́n ní aṣọ wọn rẹ̀ bẹ̀ kó bẹ̀ tó fi ni. lẹ́gbẹ̀ẹ́ ìdàtí ẹ̀gbẹ́ bá kàn wọ́n ní ara wọ́n wo òkúta tó fi gbobẹ̀ tó fi ṣe tó fi ṣẹ̀jẹ̀. sábà pé bẹ́ẹ̀ kọ́lọ́ lọ́wọ́ ti ṣe àlùkò mọ́ ìsìláàmù àlùkò mọ́ ìsìláàmù yìí ó ṣe ìgbìyànjú wípé èyí ń sí Allah subhanahu wa ta'ala sí Allah subhanahu ṣẹ̀rí ẹ̀sìlámù fi lè pé àwọn ẹ̀gbin ń bẹ ó ṣe gbogbo nǹkan tó jẹ mẹ́ẹ̀gbin ó ṣe léwọ̀ fún wa ó sì ṣe fún wa láti rí pé ká mára ìmára ń ẹ̀sìn bí ṣẹ̀rí ẹ̀sìlámù ti wá sé yìí á bẹ́ẹ̀ yẹn bá ní ẹ̀mí lára bẹ́ẹ̀ kì í ṣẹlẹ̀ sí ara yẹn kílẹ̀ yóò ṣe yọ ọ̀pọ̀ dànù. dábẹ́ jẹ̀dá bàbá ni yọ lọ wẹ̀ kápẹ́ ẹ̀kú bá ní yọ lọ wẹ̀ kápẹ́ nìfàsù bá ní yọ lọ wẹ̀ àtàwọn ọ̀wẹ̀ míì tó ti kébẹ̀ ní yẹn. ṣùgbọ́n kápẹ́ àtọ̀ ni yọ tààbà kápẹ́ àyàgbẹ́ ni yọ tààbà ó ti di àgbàrá bọ́ bá fẹ́ ṣe á lọ wọ ààyè tẹ́kìtẹ́kì ní owó tó wà níjà sọlẹ̀. ẹni pé ìwọ tó máa àwọ òtítí pé ẹgbẹ́ àtìsí lọ oríkà ní sọ́wọ́ àwọn àwọn àìní wà á yára sẹ́lẹ̀ ó ní kò sí sọ̀lá gbogbo ẹni yóò tó bá ti o tó jẹ ẹlẹ́gbẹ̀ẹ́ gbogbo ẹni yóò tó tẹ́sí kò ní ilé kí o sì kí o sì kí ni yóò fi mara ṣùgbọ́n mara tiwa á mara pẹ̀lú omi ìṣẹ̀yẹ sọ ọ̀tọ́ bá wọ̀ bẹ́ẹ̀. nígbà tí ọ̀bá wọn láti rí omi lò wọ́n yára omi ìgbà fáyà rẹ̀ ti gbé lára wọn pé ó má ti dá rẹ̀ náà padà ní ti di ikú. dàbẹ́ kò ń jẹ mọ́lẹ̀ ó lè má lè ti di ikú ṣùgbọ́n táà rẹ̀ yóò fẹ́ pọ̀ sí. àbẹ́ ẹ̀kọ́ àti ìwà ló ní kẹsìtẹ̀ yẹ pọ̀ nígbà tí àjẹpé nínú ọ̀rọ̀ ìjọsìn ẹ̀ńtọ́ jẹ mọ́ ẹ̀dá wákàtí lọ́jẹ́ láàárín ìdí jẹ mọ́ àwọn Yahud àtàwọn tó ń jẹ máwọn sọ. lábẹ́ ọ̀rọ̀ ìbáàdà yìí náà a tó rí dáadáa wípé àwọn Yahud àtàwọn nàkọ́ wọ́n tún ní ìtọ́kùn jáì tó fi ẹ̀sìn ìjọ lápọ̀ òun náà ni ìmọ̀ sẹ́wọ̀n lórí sàárè ìmọ̀ sẹ́jọ́ sí lórí sàárè tàbí ìmọ̀ sẹ́ ìjọ sí lórí sàárè. àwọn ṣe eré ìjàdá torí ẹ̀ ló jẹ́ pé gbàtí fún mọ́sálà wọ́n fi ọmọ ọ̀gá àìsàn wà lọ́hà nígbà tí àdúgbò wà nínú mọ́ọ̀tò nǹkan bí kò mọ̀ hàníbà sáà wọn sọ fún àdìsọ́lọ̀ nípa àwọn tẹ̀lé tí wọ́n rí ní orílẹ̀ abata Ethiopia níjọ́ kìíní àdìsọ́ ọ̀sẹ̀ ìdílé ọ̀hún síbẹ̀. pẹ̀lú àwọn fún ala oríṣiríṣi àwọn ọ̀fẹ́ tó rí bẹ́ẹ̀. àdéhùn sọ pé àwọn wọ̀nyí àwọn yahoo di àwọn ẹ̀sọ́ náà fún wọn wọn. àwọn yẹn ní sábàbò nàtà wọ́n mú orí bí àwọn ànábì wọn àtàwọn tó bá kúlà ní wọn wọ́n mú ní àyè tó sọ pé wọ́n kọ ilé ìjọsìn wọ́n kọ sáyé yẹn wọ́n sì wá lọ yẹ gbogbo àwọn àwọn oríṣiríṣi bẹ́ẹ̀ yẹn wọ́n yà sáyé. ó túmọ̀ pé sẹ́yìn Islam nígbà tó ń dé òun ṣe náà fi rẹ̀ fún wa ife ife ìjẹmọ́ ìjọsìn àbọ̀dọ̀ tẹ̀ fún sáré kódà kọjá pé ìtọ̀ láti yẹn alọ́lọ́run la fẹ́ ṣùgbọ́n ibi sáré láti kí ìwọ nínú òfin ìjọ yorùbá tó máa sọ pé látò tó ń lò alẹ́ ìṣòwò wálá ìlẹ́ ìṣòwò ẹ gbọ́dọ̀ máa kírun lórí sàárè tàbí lójúbọ sàárè ló fi jẹ́ ìwọ̀ wípé nínú ṣẹ̀ríyà sàárè ọ̀gbọ́dọ̀ wà ní mọ́sálásí gẹ́gẹ́ bí sàárè òsì gbọ́dọ̀ wà níwájú mọ́sálásí sábàkà tàbílù sáàjì mínísì ọ̀sìn pàtàkì ẹ̀mínísì ọ̀sìn gbogbo pàtàkì. Àlè yín gàgbé wọ́n sọ̀rọ̀ wọ́n ní wàdà ẹ̀ka ìwọ́n lè ṣe ìmọ̀ wọ́n ti àbálọ̀ mọ́ ha ètò dámọ̀ ha ètò lè ṣe ìmọ̀ àwa mọ̀ mẹ́sì àwa mọ̀ tí wọ́n ti ẹ̀dẹ̀ wọ́n ní kò gbé iwájú iwájú náà lọ́wọ́ àti jẹ́ pé bá iwájú náà fẹ́lá kò ní ọ̀rọ̀ fún láti gbé káṣí ìdílé òkú láti sọ látọ̀ bẹ́ẹ̀ wọ́n nígbà wo ni ó rọ̀ wọ́n níjọ́ tí wọ́n bá lè fi tààrí yẹn sí ìlú fẹ́lá sí ọ̀wá ọ̀wá ní mọ́tíláṣí ẹ̀ àbíbi sọ̀lá tó bẹ̀ wọ́n. wọ́n ti sọ́tà àbálẹ̀ fi sàárè yẹn sí pé mọ́sálásí yẹn àjẹpẹ́ gbà yẹn sàbùrù tàbí títí tí bá ti kíni sọ́ba ti la wá sí sàárè yẹn àjẹpẹ́ gbà yẹn sàárè yẹn akọ́kọ́ tó ti ní kíkúlà mọ́sálásí tó ti bá ti mọ́sálásí. wọ́n ní lẹ́gbẹ̀ẹ́ lọ́kùn lóbi akọ́ ìtàlẹ̀ wà bẹ́ẹ̀ torí tàbí ìtàwọn èèyàn sọ ní kábàbà ẹ mọ̀ ìwọ pé bóyá ìmọ̀mù àkọ́kọ́ ni ìmọ̀mù yìí wọ́n sá fún ẹ̀kọ́ lọ sí fún àtúntà ọ̀gá mo ti lọ́dọ̀ wá lọ́dọ̀ alihamudulilayi ọkọ̀ dáadáa táwa ni wọ́n lọ wá. tàbí ìmọ̀mù tó ṣe gbìyànjú sí mọ́tíláṣí yẹn wọ́n ti kọ́ mọ́tíláṣí wọ́n ni àápọ̀ yẹn gbàgbé ìmọ̀mù ọ̀yọ̀ ṣẹlẹ̀ ń dàmú ọwọ́ kiri gbogbo àwọn ọmọ àwọn ẹ̀họ́ àwọn ẹ̀fọ́ àtàwọn tí wọ́n jẹ́ àwọn kòkòrò yóò àwọn wọ́n ṣe kíni o àwọn ni wọ́n ṣe yẹ ẹ̀sìn Islam tó jẹ́ wọ́tọ̀ sí ìyá rẹ̀ ní kò yẹ wá pé wà á lẹ̀ fọlá àtẹlẹ́rú máa lọ ní àhàdà ọgọ́rùn-ún ní kẹta ní ìta máa wọlé sí mọ́sálásí torí ẹ̀sìn mọ́sálásí tó àìkú lọ kọ́kọ́ dá yìí kan wọ́n á gbé táàrí wàá wọ́n ó dùn dápẹ́ sáré lọ́wọ́ àbẹ́ lẹ́wọ́ akọ́ mọ́sálásí tẹ̀gbẹ́ rẹ̀ ẹ̀kọ́ mọ́sálásí tó bẹ̀ ṣùgbọ́n a sọ pé ẹ̀ ní ipò wọ́n ní ẹ̀wọ́ ni ṣùgbọ́n ẹ̀kọ́ yẹ kó jẹ́ bọ́ọ̀lù tó ti kiri o yọmọ wúlò wà wàtá jẹ́ olùdí láti ṣe àwọn ọkọ̀ sí wa bóyá bí wọ́n ọ̀dà jẹ́ kó báyìí àwọn abẹ́sí. bọ́ọ̀lù dáadáa ẹ̀tàlẹ́ ìlú àti mọ́sálásí kàtà sọ́ọ̀rẹ́ gbèrò títẹ̀. ètò wọn ti sínú mọ́sálásí lọ́dọ̀ wọn lọ́dọ̀ ti gbé kàtà sọ́ọ̀rẹ́ gbèrò títẹ̀ fẹ́ dáadáa. lọ́dọ̀ wọn ti fún ẹ̀kọ́ bẹ́ẹ̀ àfọ̀kù ti kiri o àjẹlá ti dín yẹn àjẹpẹ́ kò sí àkókò níbẹ̀. nínú àwọn ọ̀sọ̀tìyà ìsìláàmù lápapọ̀ láàárín gbogbo àwọn nation tó ti wá síwájú òun náà ní pé gbogbo tó jẹ mọ́ jíjẹ tó dára nínú tó dára ṣẹlẹ̀ ìsìlámù fi wá tọkù wá rẹ lórí rẹ gbogbo tí ọba ti dáa òfin ẹsẹ Ọlọ́run ọba ìdíkan láléwà jẹ àti àwọn ẹyẹwò òjì alẹ́ ìgbé àwọn àti báyìí lẹ́yìn kó gbogbo àdàbẹ gbogbo tó jẹ báyìí ọ̀rọ̀ ọ̀rọ̀ ọgbà àwọn tó wọn jẹ ọmọ ayá àlùkè ọdẹ tàwọn ìgbà àwọn ọmọ ayá àwọn aláwo àwọn ìyàwó àwọn àtàkọ́ ẹlẹ́dẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn aláwo kẹfù máa sọ pé ah ara ní àbí lọ jẹlẹ́dẹ̀ káwé lè tẹ̀ ọ́ tọ́ba jẹlẹ́dẹ̀ wọn lára ọ́ tẹ̀ ọ́ ọwọ́ àdàdé èkó ti wà lóka tí wọ́n fi ń ṣe ìkẹ́ ẹ̀sẹ̀ nílẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí àwọn ọkọ̀ oníṣìṣì tí Yorùbá fi ń ṣàdúrà ní wọ́n fẹ́ ṣe ìgbéyàwó bàtà ìyá àkàtà ìwà àtàrí ìdílé ẹ̀ láàpọ̀ kó o lákàrí tẹ́gbẹ́ fún ìlú ìlànà yìí wọ́n ti kí ní dúdú báyìí láti àyè òyìn bí táwọn ti wà lẹ́yìn òrí bí táwọn ti rí tẹ̀sán pé kíkí dúdú wọn báyìí lóyún wọ́n ti òsì ní ibi kúdá ẹ̀mọ yẹn tó ti kó ìgbẹ́ ọlọ́pàá lórí dé lọ ẹ́ abẹ́ ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní olóko lórí oko olóko kan ní òwúrò rẹ̀ dípò kó wọn sọ pé kéèyàn oko àwọn àtọ́pẹ́ lọ́ba jẹ́ lélẹ̀ àlọ́ ìkẹyìn ọmọ ọba ìlẹjọ ọlá ó ṣe gbogbo kọjí bá ó ṣe lẹkọọ bá wà láti fi kàjẹ gbogbo títí ẹmọ kan báyìí gbogbo títí ẹmọ ìdọ̀tí ẹ̀sìn ọlọ́wọ́ ọba ìlẹjọ láti kí ni o àdìgbé àdìgbòmọ islam wọ́sàpù ni wá lágbègbè tá a jẹ tó dára lágbègbè tá a tó dára lágbègbè lílo wa tó dára tó fi lórí bí àwọn sọ wàmí níbi àyè ọlọ́pọ̀lọpọ̀ kó kálukú dé gbogbo tọ́nà ọ̀gbìn kan lọ ṣùgbọ́n tó jẹ́ ìtọ́ dára tó wà níwọ̀n tí wọ́n ní ọ̀gá aláṣẹ kìlọ̀ tó ti lẹ́tọ̀ọ́. ní ọ̀dà àdáyé tọ́lọ̀ fún wa bọ́ọ̀lù fún mi lọ́rọ̀ òbí ẹ̀sìn ọlọ́pẹ́ ká wà níwọ̀n fún ọkùnrin fún mi. kéde tó dúdú níjà ní òbí ní òbí ẹ̀sìn sọ pé ọ̀yà ọ̀pọ̀ àbí pé tó ní torí ara rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ lásán òbí ní kò torí tálíkà ní rárá o ẹ̀rí ẹ̀sìláàmù sọ yí pé kò sí dáadáa kò sì má gbàgbé ara rẹ̀ ẹ̀rí ẹ̀sìláàmù jọ wa ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ rẹ̀ lọ ó sàlàyé lẹ́ẹ̀kún mú wa nínú sọ́lọ́tò ìfọ́tò nígbà tí àwọn ọmọ rẹ̀ tí àwọn ọmọ rẹ̀ yóò bá tó sọ fún ọ ìgbèwọ̀ tẹ́lẹ̀ máa akẹ́kọ̀ọ́ náà kó dáa ọ̀gá ọ̀rọ̀ tó lọ́wọ́ wọ̀nyí wọlé àti mọ́tà pé ìpìtọ́lọ̀ pé kọ́ aláyé ni yẹn ni pé ìwọ náà ló ọ̀rọ̀ ẹ̀ láti ṣe dáadáa bọ́ aláyé mọ́tà pé ìṣe ìṣe náà ti wọ́n dára sí kìnìún tó láti ṣe fún ààrẹ wọ́n láti ṣe ìkàmà àtàwọn ọ̀rọ̀ lẹ̀ ṣe dáadáa bọ́ọ̀ ti ṣe dáadáa fún ọ wọ́n náà dẹ́kun kì í pàtà ọ̀rọ̀ bọ́ọ̀ fún ọ wọ́n fi dábàá tẹ́lẹ̀ nílẹ̀ inú ọmọ àdáyé kẹ́kẹ́ ọlọ́run nínú sọ́rọ́tò àlùkòkọ́ nígbà tó lọ́wọ́ ní àwọn ìbáàdì rẹ̀ lọ́jọ́ ẹni rẹ̀ ó ní wọn lè dín ẹ̀yìn náà àpapọ̀ lámì òfin wọn lámì òfin wọn kí ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ nìkan nìkan kọ̀ wá. àwọn tó ti fẹ́ gbà tí wọ́n bá náwó wọn ò ní dáadáa fà wọn ò sì ní ṣe àṣẹ ètò ìyàwó láàrin méjèèjì lọ́wọ́ sí o wọn náà ni wọ́n wà. a jẹ́ pé ẹni tó ń kó ìlọ owó tí wọ́n jẹ́ tìtẹ̀ ló jẹ́ pé tó bá ti lọ́ọ̀rẹ̀ báyìí yọba ní ẹ̀dá rẹ̀. kò sì bá fẹ́ ká ní ojú kòkòrò owó ọjọ́ tìtẹ̀ tó lẹ́ tó ti ní gbogbo lè bọ́ọ̀lẹ̀ lọ́ọ̀rẹ̀ ẹ̀sìn kẹta níbi yìí o tí nǹkan ọba bá ní kó fábà yìí kò ní dàbọ̀ wẹ́lẹ̀ ahun yẹn. káfí lọ mọ̀ pé àwọn àdálẹ̀ ni gbogbo oníkàlùkù wà láyà àdálẹ̀ ẹ̀tọ́ lọ́ba ń tà bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ yóò kọ́ ẹni ọlọ́pàá ńlá nínú àwọn ẹ̀mí rẹ̀ lọ sí ẹ̀mí jìnnì. a ti yẹn tó fẹ́yẹ pé nínú nínáwó wa àwọn àti ọ̀tún ọ̀sìn bẹ̀. ẹlòmíì wa lè sọ pé ṣèjì lọ́jọ́ kìíní àná aṣáájú wa àwọn bàbá ìṣẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọ̀bí ọ̀rọ̀ ọ̀gá rẹ̀ ó pé dúkìá wa fún àtẹ̀lé sọ̀rọ̀ àrẹ̀. àdẹ́bì ni má da àbùkù ní sọ́wọ́ àlùfẹ́. Tọ́ ìgbà tí wọ́n ti dé ilé ẹ̀ lọ́jọ́ tó ló fẹ́ bá àbúbákẹ́ ìtàkẹ́sọ̀rọ̀ owó dé lójú. Àbúbákẹ́ ọmọ yìí pé òun ẹsẹ̀ tó gbà ìdí ká dáwọ́. Òun ṣe owó dé kọjá lẹ́sùn. Kí lọ pé ṣẹ́fà ọ̀nà lẹ́bi ẹ̀kọ́ ní ìtàkì Ọlọ́run àti ìtẹ̀kọ́ tẹ́kọ̀ọ́ mú àwọn ẹlẹ́bí. Ẹgbẹ́ ló ti olùlẹ́nu. Èdè ló burú kí ọkọ rẹ̀ sọ pé gbogbo dúkìá ti kan sọ́dà ti bá lọ. àwọn ọmọ olùkọ́ nígbà tí kò gbé fún tẹ́nìkan tó mọ́tò fún ọ lè ṣe dẹ́rù. àwọn olùmọ̀tí fún yé wáyé ní àpáta tètè kan ti wọ̀ sàrà ètò wọn kò sọ́ọ́ ní ẹ̀rù gbé wa kété kápítà wọn ní ẹ̀rù tẹ́tí ní òkúto gbé wa èyí tó pa dúkìá tó pa lónìí owó tó pa sílẹ̀ yìí sí ló gbé wa pé mo pè kálẹ̀ ọ̀sọ́là kò sẹ̀ ọjà bẹ́ẹ̀ lọ́ọ̀kù tẹ́tí tọ́lọ̀ fún ọ mọ́lúwá tọ́lọ̀ fún ọ tó fi máa ṣe díẹ̀ díẹ̀ pé lọ káwọn amálé díẹ̀ díẹ̀ lọ́ba nítọ̀ ní tẹ̀mí ìdá lọ́fẹ́ bá wa pátá òkè yìí ó ọba ní pàṣẹ àwọn ní pátá òkè ọba gbé gbágbá lọ́wọ́ ọ̀pọ̀ náà. Bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn mọ̀lẹ́bí ìwó rẹ̀ ti tẹ̀sí àwọn náà bá kúkú tí wọ́n ní wọ́n lẹ́yìn lọ́wọ́ tí owó yíyọ tẹ̀lé mo kó bá yíyọ mo kó kalẹ̀ kápítà bẹ́lẹ̀ ti bá wa. ọba tó ti dálọ dálọ dálọ dálọ dálọ pẹ̀lú àtọ́lọ́ dáadọ́ ti fi ní o ló ti tẹ̀lé. inú sábà bá fi ṣe yìí owó tó pa tó ní ló ti kí ni o ló kó kalẹ̀ kò kó ọjà kalẹ̀ o ọjà tó ń bẹ tó ti fi tọ́ba wọn ṣẹ́ọ̀bù yóò tẹ̀lé ni o yóò tún ta ọjà míì ṣùgbọ́n tí gbogbo àwọn èké bí èèyàn bá ti ń ṣe tọ́lọ̀ kó ti tó àtúnṣe yẹ pọ̀ òdìdílé sẹ̀ríà tá a fẹ́ ká wà ní ìwọ̀ wọ́ọ̀sì níbi ìnáwó wa a gbọ́dọ̀ sí àtẹ́jú bákan náà gbọ́dọ̀ sí àtẹ́jú. a yìí pé nínú àǹfààní tó tóbi tọ́lọ́ ọ̀pá ìlẹ́kíọ́lá tó fún àlejò mọ́ ẹ̀ nínú zawad káfẹ́yàwó àti sáwọn ìwà nínú ó wà nínú akọ́kọ̀ nínú rẹ̀. nínú kìtẹ́nìtì rọ̀fìnàníyà fẹ́ nígbà tẹ́lẹ̀ mi ìbá ti ná gbàrà tán tó ti ná gbòòrò náà mú pẹ̀lú bí ọ̀sán fún fẹ́ ní padà. kódà mi ọ̀la ìnígbà ọ̀dọ́ rẹ̀ yóò sì lọ yọ bàbá àti ìṣẹ̀lẹ̀ méjì kú bẹ́ẹ̀. èsì tọ́ba wà bẹ́ẹ̀ ni wọ́n máa sọ pé gàràgàrà obìnrin ọmọ kò yọ tẹ̀lẹ̀ lọ́dà. tùmẹ̀ ní ẹ̀kọ́ yọ bàbá àti ìṣẹ̀lẹ̀ kó bẹ́ẹ̀ ọ̀kẹ́ra ìyàwó ìkọ̀dọ̀. ṣùgbọ́n tẹ̀lé Islam kí ló gbé fún wọn tẹ̀lé Islam wọ̀ ìdájọ́ kí ní káfẹ́ yàwó. ilé wa ti ní àti àwọn ẹ̀ka tí wọ́n lé àtẹ́bí sọ́nà wọn wà ní wàlúù lọ wọ́n wọ́n lé rẹ̀ lọ. bí tẹ̀lé Islam ṣe rí lágbègbè tààkì kúkọ́ káfẹ́ yàwó jẹ́ ọ̀kan lọ. ẹni tọ́ba ìdílé fẹ́ yàwó jẹ́ ọ̀kan lọ nínú kìrìtẹ́nìtì òyìnbó yóò bẹ ní ìgbà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ṣùgbọ́n tẹ̀lé ti láti sọ ó wo gbogbo àwọn oníṣẹ́ni tó wà káàkiri bíi náàtì àdámọ́ni àdámọ́ni síwájú ti dáwọ́ tó gbé wọn ní ti yẹ wọn ti dé ṣùgbọ́n bàtí dáwọ́ pé ìmúdò papọ̀ rẹ̀ wọ́n lọ sọ́wọ́ rẹ̀ padà rà ó fi òfin bíi ó fi ìlànà ti tẹ́kẹ̀tẹ́ gbogbo ìyẹn máa ń dé. Tẹ́kàwé èèyàn nígbà yẹn lórí ìléwu pé láàrin ìgbà díẹ̀ báyìí ti máa ti pélé ó ti ẹ̀dínwó ó ti ẹ̀mú mi wọ́n lọ ọ̀rọ̀ fún ọkọ síbẹ̀ mọ́gbà àjẹrí àti ọ̀sálẹ̀ fún ọ̀pẹ tá a ti dùn bẹ̀. lẹ́yìn ẹni tá a fún tayọ mẹ́rin ti di òdìbí ọlọ́run ọ̀wọ́ àìsàn àwa yóò fún wọ́n lè kàlí ní àbá àwọn tààrí ìdí àtiwá ti di wọ́n wọ́n láti tẹ̀lé wọn. àti mọ̀ ní àti lọ́rọ̀ àyẹ̀lé wọn lórí pa àwọn ìyàwó wọn àtàwọn ẹrú tí bẹ lábẹ́ ìkápá wọn ẹrú òsì máa wọ fẹ́nìkan náà má tọ́lọ̀ ọ̀gbẹ́ ìṣẹ́wó ẹgbẹ́ ara tí yóò mọ dùmọ́ra wọn náà pé é dùmọ́ra wọn pé ẹ òsà kẹni tí mo gbọ́ ibẹ̀ ní pé ọmọ ọmọ àti ẹgbẹ́ ẹ̀gbọ́n mi ti gbọ́ ni mo gbọ́ ọ̀rọ̀ yìí sí agbárí ẹ̀kọ́ lówó fi gbọ́ yé níbẹ̀ ọ̀sẹ̀ àwọn ọkọ̀ ọ̀dínà ọ̀yà tó fi ọ̀rọ̀ àwọn ìmá ẹ̀dá kan ká fura sí agbègbè yẹn. tọ́ ìṣẹ̀lẹ̀ ìsáwùdé ọ̀sán ààlà gbogbo bá a fẹ́ fẹ́yàwó ọkùnrin nínú sẹ̀ríà yàtọ̀ sí bí yóò bá ti sọ pé bẹ́ẹ̀ mẹ́fọ̀ orí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́ẹ̀ẹ́dà ni mẹ́rin ní ọgọ́rùn mẹ́ẹ̀ẹ́dà ni abẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n mẹ́rin ni tí ọ̀pọ̀lọ̀ tayọ mẹ́rin bó ti òkè fún ilé tó bó ti òkọ lágbára tó mẹ́rin náà nínú sẹ̀ríà fìlà àkàlà sí ọba ti pé sọ̀rọ̀ pé kùnrin wa lè ẹ̀jẹ̀ ká ti wá dàgbà lọ́wọ́ kò sì ní sílábẹ̀ ẹ̀ka pa rẹ̀ pé wọ́n ti ọwọ́ rẹ̀ náà ọyọ̀ ẹ̀sán láti náà lè fìgbà. ṣùgbọ́n kólẹ̀ ló ti jẹ́ ọ̀kan nínú. ẹlòmíì ò tí ì jẹ méjìlélì kan títí ń dàgbà wọlé. wọ́n sọ fáwọn tá ọ̀dọ́ náà wípé ẹjẹ́ àti pẹ̀lẹ́pẹ̀lẹ́. ẹjẹ́ àtọ́nà fún ìṣèkíkà pé òfin ọlọ́run yóò torí tá a bá kà pé ní kíákíá báyìí tó bá padà bọ̀ dáadáa fún àwọn ọmọ kan ah, tó mọ wa ní pé á màṣá ọlọ ọkàn ti màṣá ọlọ náà fẹ́ẹ́ lè kó kó bẹ́ẹ̀ ni. àtà ìyọ́kẹ̀ kó kó bẹ́ẹ̀ ni àwọn kan bẹ lọ́dọ̀ adé tí wọ́n tó àgẹ́sí ní ẹ̀sùn àdé tó lọ bẹ́ẹ̀ lẹ́yìn wọ́n tà wọ́n láti sọ wọn náà. wọ́n wọ́n fẹ́ ti wọ́n ní

lórí mọ́ láì pé ìdàkúrẹ́ fún mi ọmọ tàbá rẹ̀. lẹ́yìn náà gbọdọ̀ ní tí wọ́n jẹ ọgbọ́dọ̀ ọgbà ìṣàlá ìṣàlá ìṣàlá ẹ̀rá àti ìṣàlá ìṣàlá ọlọ́dẹ̀ ní gbogbo ìṣàlá rárá o ní tóbi yọ jẹ. torí torí ó ó ṣe pàtàkì o bí èèyàn bá jẹun tẹ bá ti bí ẹ lọ kò ní gbà o ọkùnrin mi ìtòyàwó rẹ ló lọ ọkùnrin mi ìtòyàwó rẹ lórí ọkọ ní ìwà wọn wá ní ìgbàjọ jẹ ọkùnrin ní ìgbà òkú obìnrin sọ̀tọ̀ ni ìdáfẹ́ ẹ̀dá àfúrà bẹ́ẹ̀. bákan náà kéèyàn ó ní òye làákà ìjọ ti bá wọn pé ẹgbẹ́ tilétilé bá ní wọ ọkùnrin gan wọ́n yẹ ilé ìgbà ọ̀pọ̀ ni ọba pé kí ló ti fúláńdà láti tọ́ ọba ìlú ti sọ̀rọ̀ rẹ̀ irú ò lè fẹ́ àwọn méjì o ò lè fẹ́ àwọn méjì agbọ́dọ̀ jẹ́ tó ti pé yóò ní làákà ìdáàbò tó bá ti jẹ́ ká sí káwọn jẹ̀wọ́ ìṣẹ̀lẹ̀ ìsìlámù fún wa láǹfààní pé ká ti kí ni ká ti dà á ti ṣe. a ti ṣẹ̀lẹ̀ ọwọ́ àtàkùn ọmọ rẹ̀ á ti rí wàyí náà dájú ayé àti sísọ̀lá dájú ayé àwọn ìgbẹ́ lọ́dọ̀ rẹ̀ àtẹ́bí náà fẹ́ta rẹ̀ nípa tó ti gbà tá ọ̀sẹ̀ sábẹ́ yìí ṣẹ̀lẹ̀ ìsìlámù wàyí láì sí oṣù kí ni ọ ọ̀fẹ́ tó ìyàwó mẹ́rin. tó a ti ṣẹ̀lẹ̀ ìsìlámù ọwọ́ àti wàá bá tó láàrin àwọn tó ti gbé wọn ní kò tẹ̀sí tọ́jọ́ àtàwọn tó ti gbé wọn fílẹ̀ wọn ní kò tẹ̀sí ìyàwó lẹ́yìn pé ẹ̀dá ìlà ọ̀sẹ̀ ọ̀nà ìfọ̀mà rẹ̀ ó fi èdè gbé dáàbà ṣe oníbà ṣe gbé tí ó fi lè dùn mọ́. láti fi sọ̀lá ṣẹ̀dá ìlà wà lè ọwọ́ ajẹ́ ọjọ́ wọ́sàtò wọ́sàtìyà fẹ́ fún ṣẹ̀dá ìlà láti fi wọ́sàtìyà. nínú wọ́sàtìyà rẹ̀ láti fi sọ̀lá òun náà pé lọ́dọ̀ kìrìtẹ́nìtì tọ́ba ti fẹ́ yàwó ọ̀gẹ́ta ọ̀wọ́ sí gbàgbà wọn bọ́ba ti wọ́n tó ẹjọ́ máa wá yín náà ẹjọ́ máa kó yín ẹ máa kó yín ni ìwà àkọ́bẹ̀ kọ́ yọ sí ọjọ́ kan kó ní pé ọkọ̀ náà tọ́ ọ ó sì sùn náà oníkìní wọ́n kò wọ́n láti ní ìlú ẹ̀ ọkọ̀ káàkiri. àwọn yóò àwọn ní pé ọkọ̀ bọ́ba wú ọkọ̀ ọkọ̀ yà wọ́pọ̀ sí tẹ́nìkan bíi tẹ́nìkan bíi ọ ṣẹ̀rí àtìlámù dé onígbé tọ́lá ọjọ́ ojútùú fún àwọn ìṣẹ̀lẹ̀ láti ọkọláyà táàbí ọ̀tá lè fi yanjú ọ̀túnjọ́ ọ̀kọlá. ìgbè tí wọ́n máa ń sọ fún abẹ́ agbábọ̀ àlìhàlálẹ̀ ìdàmọ́lì àtọ́lá ní ọ̀fẹ́sẹ̀ múlẹ̀ o. tọ́wọ́ lè jẹ́ bóòdù ti já wọ́n mọ́ tọ́lọ́wọ́ sọ fún ọdún tọ́lá kí wọ́n sọ ìdáàbọ̀ lápò ìdáàbọ̀ lápò tọ́sọ̀ọ́nù tó lọ́sọ̀ọ́ lápò tó sọ̀rọ̀ tó fi ẹ̀sìn tọ́lá tẹ̀lé náà tóbi sọ di tó lọ́sọ̀tọ̀ láti kalẹ̀ bẹ́yẹ. tọ́ba yẹ pé tọ̀lá jọba sí ni ṣẹlẹ̀ gba ọ̀rẹ́ pé halal ọ̀la ètí ti àwọn ọ̀sán halal. gáwọn náà jẹ́ ọkọ àtìyàwó ní ìjàmbá bá ti mara wá bí. tóbi ní bá jẹ́ ẹni tó jẹ́ pápá ńlá bí obìnrin sọ́kọ́ kó lọ kọ́ ìwà rere sí ìbí ọkọ̀ mi. torí pé tọ́ba bá tọ́ba bá dójú rẹ̀ tọba jẹ́ láti pé kéèyàn kọ́ ẹyẹ tó ṣe yà ṣe àtàkùn báyìí láì sí ọkọ rẹ̀. lókè ìgbà tókèrè ọ̀pá ti gbọ́ ọ̀sẹ̀ ní tọ́jú ọkọ rẹ̀ lẹ́nu. a sì mọ̀ yìí pé ìfẹ́ ẹlọ́kọ láya tí wọ́n fi máa bára pé wọ́n lè jẹ́ pé ìfọ̀kànbalẹ̀ ó ti kí ni o yóò fi wà láàrin wọn ni. nígbà tó bá ti wá jẹ́ pé kò sí ìfọ̀kànbalẹ̀ láàrin ọkọ láya a jẹ́ pé sáà orí ẹ̀ tó fi ẹ̀sìn ọlọ́wọ́ bá gbà ní ọ̀sìn tí wọ́n bá tún ká iná tọ́láàbù sún níbẹ̀ tọ́láàbù tọ́láàbù bí jẹ́ níbẹ̀ tọ́láàbù sún náà ó náà tọ́láàbù tá obìnrin lẹ̀ láti pẹ̀lú ẹ̀yìndà tó kẹsì ọlọ́wọ́ bá ìdíkẹ́ ládàá fi kọ̀kalẹ̀. ẹni tí obìnrin tá kọ̀kalẹ̀ kò ní jẹ́ pàṣẹ kò sí tẹ ẹ̀yìndà lọ́wọ́ tó àsìkò tó mara wá ìta àpọ̀ ẹni àpọ̀ yọ̀wá sí mara mẹ́ta tàbí oṣù mẹ́ta nínú ìyapa lọ́dà ṣe ìyàwó kan ó ti kọ́ ní tọ́lifọ́tà ṣe ìmúlẹ̀ta níbẹ̀ ìmúlẹ̀ta sọ̀rọ̀ ó ti kọ́ ní kíkọ̀ tó kéré tí ò sì tó tóbi torí pé ní òfin ẹ̀sìn ọlọ́run tọ́ba wù láti fi obìnrin padà yọ ọ̀fẹ́ padà wọ́n yọ ọ̀fẹ́ padà bí. ṣùgbọ́n kápẹ́ńtà tí wọ́n sọ pé mo kọ́ ọ́ tí wọ́n bá rọ̀ wọ́n lọ wọ́n lọ wọ́n lọ mo ti kọ́ náà ní lórí obìnrin ṣe ẹ̀yìn alákọ̀ọ́kọ́ ọ̀fẹ́ gbórúkọ alákọ̀ọ́kọ́ ọ̀fẹ́ lẹ́ẹ̀kejì kó tó di pé ọ̀fẹ́ lẹ́ẹ̀kẹta lọ́kọ́ bá ní kéèyàn náà mo ti gbà wọlé tàbí pé kò tiẹ̀ sọ pé mo ti gbà wọlé lọ́ba nílé kéde ọ lọ́ba fẹ̀yẹ̀ wọlé ọ̀ láǹfààní. o ti fẹ́ padà bẹ́ẹ̀ ní ilé lẹ́yìn kẹta wá ìdílé mo ní ilé ìfẹ́ ìjọ ọmọ mi náà mo tún sọ pé mo fi ọ. o ní ilé lásìkò títẹ̀lé àdínkù ọ̀sẹ̀ yín jà yẹn ó ti ń ti kọjú ọ̀nà àbáyọ fún ẹni ọkọ̀ tó gbé gbogbo ìgbésẹ̀ tó ní abẹ́ ìdókù náà lọ́wọ́ láti ní wò ó láti ní lọ láti lọ màkà ìjà torí wà òkú ẹ̀dá kò kí ni tèmi náà tọkùnrin kò ní ẹ̀ ẹ̀yìn tó fi ní ní mo ní táwọn ní ra ọtí mi lọ́wọ́ kí mo ti fẹ́ fọ́lọ́ ọtí mi lára ọkọ̀ báyìí náà. ẹ ọ̀rẹ́ mi ti bẹ lókè òkú ọkọ̀ ọ̀yọ́ ni àjẹyájá ni òtún ní kúrò tẹ yóò kù sí mọ́lẹ̀ á ìtọ́nà wọn ti pè ní ìmọ̀ wo àwọn ọ̀dẹ́kọ̀ rẹ̀ tí mo bá nìkan wọn tó ní bọ́ọ̀lù kọ̀ọ̀kan mi lẹ́nu mo pa owó ẹ̀kọ́ lẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí wù ẹ̀ ló bá ti yẹ bí alágbájá náà lọ máa ṣe àwọn ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá asójú wà nígbà lànà ẹ̀ náà mo mo ti gbà padà ti gbà padà náà. àbóbìnrin mi sẹ́ẹ̀sì pọ̀ mọ́ bẹ́ẹ̀ dé ọbẹ̀ mójútó ọbẹ̀ ọlọ́bẹ̀ ló lọ́gọ́ ọlọ́bẹ̀ ló lọ́gọ́ tó máa tẹ̀lé ní pé wọ́n máa ní áwùkẹ́ áwùkẹ́ ló wá bọ́ọ̀lù lẹ́gbẹ́ ilé àpàtà tẹ̀lé áwùkẹ́ náà ti lọ́kọ̀ pàtà lẹ́gbẹ́ yìí tó ká wọ́n tó kọ̀ wá níbẹ̀ ọ̀tá ti bẹ̀rẹ̀ ọmọ mánéjẹ ni ọmọ mánéjẹ ni lọ́kọ̀ bá rí pé obìnrin kan bẹ́ẹ̀ ta ó sì dá ìlẹ́sìn ìwà ọba kókó tẹ̀lé ilé ìtẹ̀lé ìtẹ̀lé látara bí látara bí ọmọ bẹ̀rẹ̀ tó fi bá tó gbé lọ́ba tó gbé lágbárí onítọ́jọ́ ló tẹ̀lé ẹjọ́ nígbà ẹjọ́ nígbà ọlọ́tẹ̀ tó ọlọ́bẹ̀ ló lọ́kọ́ ọlọ́bẹ̀ lọ́kọ́ fún láti jẹ́ ìtọ́ ìdàgbé lọ. kò náà bá padà lọ nígbà ya wọ́n ti sọ láti sọ pé tẹ̀lé tó tẹ̀lé máa lọ kò náà wá dé kò tẹ̀lé kí ló sòrò bí ọjà bí ìbàdàn ìwà ti fi lọ bá àwọn akẹgbẹ́ kí nǹkan wọn lé nílẹ̀ lọkọ wa pọ ọjọ́ kan ló bá bẹ̀rẹ̀ sí ní kó owó ọbẹ̀ láti ní sáàtì tó ti á ọgbọdọ jẹnu lé kò sínú ilé ìtúlé kò sílé ìtúlé á ó túbọ̀ tó sílé wíyà ọmọ òun yìí máa ń jọ kò lè jó òun lóṣù lọba wọlé á òkè yìí màdé máa jẹ náà. ọba tí ọbẹ̀ yẹn kalẹ̀ ní tí ìyàwó ti jẹ́ ọbẹ̀ ti jẹ́ ọbẹ̀ ọba wọn ah, ọbẹ̀ ló dúró dáadáa lọ́ba kú obìnrin náà lọ́ba tó gbé ọbẹ̀ á ah, máa wò ó ọbẹ̀ gbélé ìdè ọba gbèjẹ tó gbé kẹ́kọ̀ọ́ náà dákun jẹ́ rí ọdún lédà ẹ mọ̀ pé bílíọ̀nù pèsè rídà ó ṣe kí ni ó wúlò. ẹ̀rí ẹ̀ omi ní obìnrin àti nípọ̀ nípọ̀ lásán láì tẹ̀lé ìjà àti pé kíkọ̀ náà ṣe kí ni o ìṣẹ̀ nínú òfin ẹ̀sìn yàtọ̀ náà wọ́n sọ pé ó ti wọ́n lọ́kọ̀yàwó àtàwọn ọmọ pé kò sí kíkọ̀ iná ọ̀rọ̀ ìgbésí ayé lọ́kọ̀láyà àìsí ṣẹlẹ̀ ìtura ọjọ́ wọn kan sílẹ̀ nípa ọ̀rọ̀ làákàyè ṣẹlẹ̀ ìtura tó jẹ́ wọ́n sá tó nínú gbogbo tí làákà ìbá ti sọ fọ́ da ọmọ ọ̀dà gbogbo tí làákà ìbá ti sọ fọ́ da wáyé lọ́dọ̀ sí wọn ọ̀dà kọ́dà kọ́ta kó sí ọlọ́wọ́ ọ̀dà tí Àdúrà mi ní ọjọ́ ọ̀fẹ́ ti lágbàdà. Gbàmọ̀ ẹgbẹ́ ti lágbàdà. Wọ́n ṣe àyà. Wọ́n ti wọ́n ti tẹ̀lé ní ìlú àkúlẹ̀ àyà náà. Wọ́n ti làákà ìsáájú ẹ̀. ẹ ti gbọ́ sí kan ní wọ́n padà sọ ni pé nìháyà tó yẹ kẹjá mi lè ọkọ lè ẹ kọ́ wà á ti rúdá ilẹ̀ alẹ́ mi dọ̀tọ̀ dáa wòlámù náà sẹ̀mìtì ní tó lè bá sí náà ṣe wà á jàmá náà bẹ́ẹ̀ náà kí lè wọ̀ kọ́ ó ní pé gbogbo ìfẹ́ yìí pé mo lè fi làákàyè wọn kan mo lè fi làákàyè sí kankan ó ní làákàyè wọn padà sí tó sùn mọ́lẹ̀ ẹ̀fẹ́ pé kí làákàyè wọn máa ròyìn ọlọ́run láka yẹ kuru kọ gbọ́dọ̀ lọ da láti ọkà tó náà orí kò lè lọ bá pẹ̀lú lọ ọdún lọ bá kọlẹ ìlú yàrá ẹ fọ. sọ àwọn ti láka ìtiwájú fún láti ẹ wọn ti gbàgbé sí láti ẹ bá lọ da lọ da sí láti ẹ bá sọ pé ọ̀nà kò dáadáa. a rárá o ṣẹlẹ̀ ẹ sá wọn sọ fún wa yìí pé láka yìí wọn náà ṣùgbọ́n làákà yìí làákà yìí ò lè jẹ yóò bẹ̀rẹ̀ yóò ṣe ìtàkùn fúnra rẹ̀ bí kò sí pé ọdún wọn bá lè lòún sábàbí táàbì já sánmọ́ àwọn ìdájọ́ kẹlá kára àwọn ẹ̀yìn. bọ́lá ọba ti kúnyà lóye tó tó ti wà fi àkíra ó lè sára kíra tó kà yẹn bọ́lá ọmọ bọ́lá ọmọ mú ó lè sára bẹ̀ mọ̀ wípé rá inú ayé yìí ìdájọ́ bá yẹn ti pè mí. inú ìdí ìdí àti ẹ̀fọ́ ara rẹ̀ sọ pé òun fẹ́ ti mú ìdíwà fúnra rẹ̀ àtẹ̀yẹ ìdíwà rẹ̀ bí kò sí bí ọ ọ̀pọ̀lọpọ̀ láwùjọ tó ta wà lónìí náà àwọn náà wọ́n gbé bẹ́ẹ̀ ló ṣe pọ̀ láwùjọ lọ. àìwọ̀ àbílá sọ wà fún yẹn. kí ló dé tó kékeré lọ sí òkú lọ tó ló yẹ kí lọ sí òkú sábà yìí. bí ó ti ra fi kú gbogbo àwọn kan bẹ́ẹ̀ lẹ́ẹ̀ma ni wọ́n ti kiri o wọ́n mọ̀ dàbí o. tẹ bá bá ti tóbi yàrá yìí ẹ má sábà wẹ́ẹ́ tó lómi wẹ́ẹ́ sì lọ wọ́n máa fi làákà àwọn èèyàn ṣeré wọ́n máa fi ṣeré subhanallah àwọn ti fi làákà ìpín làákà yìí náà wá sí òun náà ní kọjá rárá o ṣẹ̀rí ẹ̀sìlá ó sọ pé làákà yìí ní àlà ó ní bí tó lè fi kẹ́ mọ́ kí ẹsẹ̀ gbogbo sẹ́ni làákà yìí ipò tẹ̀lé iṣẹ́ rẹ̀ ní òun ti wọn ṣùgbọ́n síbẹ̀ rẹ̀ bóòlù tó báyìí ìṣẹ̀rí ẹ̀sìn ọ̀nà kíra àtàkì ọ̀pọ̀lọpọ̀ ló. ẹ wá wò kọ́ bá kí olùkọ́ ní ìdíbi kan pé kó sọ̀rọ̀ ẹ wà ní àbá ẹni tó jẹ́ onílàáfẹ́ pẹ̀lú sọ pé ẹ̀ka geologically ìpínlẹ̀ ọ̀dà àbẹ́yẹ ìfura jù àbẹ́ geologically ìfọwọ́ ọ̀dà ọ̀rọ̀ ẹ̀sìn làwọn afẹ́ sọ wípé. yíyí kan sọ fún àwọn ìfẹ́ mi bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí ìsúná rẹ̀ dàpọ̀ bóyá tí kìíní kan bá tẹ̀lé bóyá lórí lọ́sẹ̀ bóyá ìmọ̀ ìdíyẹ èyí ó béèrè ìdàrẹ́ sí ìjọba tìrì ní àwọn tó kọ́ ya kápẹ́ kíní báyìí bá kápẹ́ ìjọba yìí bá lọ rí báyìí kápẹ́ kọ́ ìjọba bá jẹ́ ìlú kékeré ìjọba wọ́n sì láńkà kó lọ kéré. ọ̀rọ̀ làákàyè ìṣẹ̀rí ẹ̀sìlámù pàtíṣà rẹ̀ pé ó láàyè tó lè jẹ́ mọ́. ibi tí làákàyè fẹ́ sí nínú ìṣẹ̀rí yà òní kí ọlọ́run ọba ìlẹ́jọ́ lápẹ́ làákàyè ní ọ̀rọ̀ òkú èyí yẹn bá àwọn ọmọ náà. àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn tó ń tẹ̀sán lónìí sọ bẹ́ẹ̀ nínú yíra yàtọ̀ lẹ́yìn ìdájọ́ ìbára rẹ̀ lẹ́yìn ọ̀pọ̀ ìlú ìlànà ìbára ìbára àwọn tí wọ́n bọ̀ bá tọ́ ìmọ̀ ọlọ́sẹ̀kù àwọn ní ìtòsí tí wọ́n máa wọ́n gbà fún. ìbọ́lá káyọ̀ táwọn èèyàn ọlọ́run ọlọ́run sáà ọ̀pá àwọn àpẹẹrẹ pọ̀ bí yẹn bá lòkù jèrè lórí ìwé lọ́kọ̀ bẹ́ẹ̀ àwọn ọ̀pá máa ń fa ìkọ̀ báyìí ó sì wá ó sì tó ṣe ń tàyè. kò síbẹ̀ sí làkà yẹn tó ń túmọ̀ kó kún kò ní kún ṣùgbọ́n kọ̀kọ̀dọ̀ kó agbárí lásìkè kọ̀kọ̀dọ̀ kó agbárí lásìkè kẹyìn àti kọ́mọ̀ dáadáa ẹwà àwọn èèyàn alùpùpù àjùmọ̀rí àtọ́ àjùmí náà fi tù bí àdéhùn. bó ṣe máa yẹ kó ti túmọ̀ pé wọ́n á sọ fún òun fẹ́ fa ìdájọ́ lọ́wọ́ lẹ́nu kò sí ìtumọ̀ rẹ̀ àbí tó bá kọ́ nípa béèyàn nípa ìdájọ́ ìjọ òye làákà ìdọ́lọ́ fún tóbi náà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ fi ipa ìdájọ́ yọ àbí tó bá kọ́ báwo láti pa ìdájọ́ yọ nínú rẹ̀ lóko ló jẹ́ pé làákà ìdí tíṣẹ̀lẹ̀ sáfù kó kalẹ̀ bẹ́ẹ̀ bí kò ti pé òbí òde òbí dé. bákan náà nínú wàfàfíà islam òun náà ni wàfàfíà láàrin àwọn àdìyà wọ̀rọ̀sọ̀ wọ́sọ̀ háàbà ọlọ́run pé wọ́n ní abalẹ̀ èèyàn pé ìjọlọ́. àwọn kan bẹ gẹ́gẹ́ bí àwọn tó ṣe pé wọ́n jẹ́ lọ́tọ́ àtàyẹ̀ ẹ̀hó àwọn kà yí pé ìjà lè jẹ́ nùkúwà àti kìrìtàlẹ̀ yẹn wọ́n ti gbé àwọn yẹn kúrò nípò ìjọba ẹ̀ lẹ́yìn. ó ti sọ wọ́n ní kò kàn ní débi pé àlejò ọgbọ́n àdìláhà wa tó sọ wọ́n ọlọ́run gẹ́gẹ́ bí àwọn ìsọ̀rọ̀ gẹ́gẹ́ bá wọn sọ. Wọ́n ti bẹ̀rẹ̀ yìí sọ̀rọ̀ wọ́n yẹ. Àwọn ẹ̀hún ti ẹ̀wẹ̀ àwọn ní rárá. Èèyàn dẹ́kun ni. Èèyàn dẹ́kun ni. Ó kú yẹ́jọ́ ìtura lọ. Àti nàka ló yẹ lọ́sí lọ. Ìnáwó wà ní ìlà rọ́dù lọ bí kì í ṣe ìtàtọ̀. Pátá wà sásù bí kì í ṣàtà ní ẹ̀sọ́ ọ̀rọ̀ wọn ni. Jísà gbẹ̀dá àjọ lójú tó ti la ọlọ́dún orí ni ẹ̀kú pátìkù díẹ̀. Ìnáwó wà ní ìlà rọ́dù lọ. Ìnáwó ìlà rọ́dù lọ kọjá ìkẹta tó abala ní tó yọ èèyàn ní wí náà yákùnù bí bá dáàbò mú tàbí wọlé sọ fún náà tẹsán fún un bí a ti tẹ̀lú náà ti ẹgbẹ́ tó fún náà tó bẹ́ẹ̀ náà lọ. àwọn ìyàwó bá wọn ti àwọn abẹ́bí ìrànwọ́ àtàwọn òṣìṣẹ́ wọn lẹ́sọ́ lọ́kọ́ ti àwọn ọkọ̀ ọ̀kadọ́ lọ àwọn kápẹ́ wọn ní ẹni yẹpẹrẹ ọlọ́wọ́n ọba ìdíkẹ́ ọláwà sọ pé àwọn àtẹ́bí yìí ọlọ́wọ́ kọ̀ wọlé tó pọ̀ sí afárá ní mí ṣùgbọ́n yóò ṣá ìlà yìí ní sọ́nà òfin ní kí àjò yìí lọ ní pé ọlọ́run fi ìdí sábà sáwà lọ rẹ̀. àwọn àtẹ́bí ọlọ́run àtàwọn òbí darí ìṣẹ̀lẹ̀ wọ́n fi àwọn ọ̀sán márùn-ún kan ìyàrá sáwà ìdá yìí. èso tó bí tuntun sọ́nà tó pọ̀ ní àìwá ọlọ́run pọ̀ ní ìbí sọ́nà yóò bá wà rárá. ẹlẹ́ẹ̀kejì yóò fẹ́ kú wọ́n lójú bá lè sọ̀rọ̀ nígbà tí ó kù ọ̀sọ̀ pé bá lè rọ̀ pípẹ̀ láàlà bá lè rọ̀ pípẹ̀ láàlà bá lè rọ̀ pípẹ̀ láàlà. lọ́wọ́ àti àtúntò fà yí kú àtàwọn olùkọ́jà wọn àwọn aláṣẹ tó wọn béèrè lọ́wọ́ àdébíkẹ́ sọ́fẹ́ tó ń báyìí nàbí lọ sókè lọ ìsókè òkú tó ká tilẹ̀ wọn lọ́wọ́ ìtọ́ka tó lọ́wọ́. ẹlẹ́ẹ̀kẹta nínú lọ́wọ́ mi ní káwọ́ òkúta àwọn àtẹ́jọ́ yà lójú ká tó fúlàmù sí ara ìyàwó àyíṣà lọ́sí ọlọ́sẹ̀ ara ìyàwó ìbẹ̀ ni wọ́n ti. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní pé mú àti àkùnrin ìjọba òbí yóò sọ̀kò àlàyé wọn láti àwọn òbí nìyí. àyẹ̀wò lọ́sọ̀ bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ tó tẹ́ bá sọ̀rọ̀ tó fi bá ti tẹ́ ọlọ́wọ́ ta ẹ̀mí mi àtàlá tó yọ̀ dàpadà wá bá ìwọ̀lọ́jọ́ fúnlẹ̀ á tilẹ̀ àti èlé oníjà ara wọn ní kọ̀ọ̀kìlì wọn ti wà náà wọn ti wà wọn. àwọn kan máa ń rìn àwọn òṣìṣẹ́ ọlọ́run àti mọ̀lẹ́bí ọlọ́run wọn fi yàtọ̀ sí wa ọlọ́run pàtàkì wọn ó ti wọ́n lẹ́nu tó fún ní ìbí sọ́mọ́ wọn fi yàtọ̀ sáwà tá a jẹ́ àbàrà tá a ti fi wọn dé ìlú náà tí ọlọ́run ọba ìdẹ̀kọ̀ ló ti lọ sí. ẹ wá wo agbègbè àwọn sọ̀háàbà á tún wo agbègbè náà àwọn tí wọ́n jẹ́ sọ̀hábà tí wọ́n jẹ́ nílé a ka gbogbo wọn fẹ́ nílé lápapọ̀ yàtọ̀ sí àwọn ìpele tó ti wà lójú ayé àdàpọ̀ sọ̀lá tí wọ́n ti gba àwọn sọ̀hábà ní ìpele wọn wípé ẹni tó lóore nípa àdìkú mọ́ ẹ̀ lẹ́yìn àtẹ́bí àdìkú mọ́ ẹ̀ kò ní àwọn bá kò sí jẹ́ sọ̀rọ̀ bí ọ̀rọ̀ ọ̀gá lẹ́yìn àwọn sọ̀kẹ́ ẹ̀gbẹ́ máa wà ọmọdé àbúbáfẹ́ ẹ̀rọ lẹ́yìn àmẹ́tẹ̀ kàtà àti àyè wọn fi ọlọ́ọ̀tà láàyè wọn àti wọn tó dàgbà ní nínú àwọn àwọn táàbù ṣòro wọn kà bá wọn àyè fún àwọn táàbù ṣòro àlùmẹ́mù àwọn akọ́làkọ́ ṣòro àmẹ́ni ẹ̀rù pẹ̀lú àyè. lẹ́yìn wọn báyìí àwọn tó kàn òun náà ni àwọn táàbù bá dé àwọn tó dàgbà bá dá àwọn táàbù bẹ́ẹ̀ á ti wá tí wọ́n tẹ̀lé ìfúwà ní ọjọ́ tí wọ́n sọ pé wọ́n pa àwọn ti para ẹ̀gbọ́n nílùú mọ́kà tó tó ní pé ògbọ́n padà wá bá àdúgbò àdébí ní sáà nínú iṣẹ́ ọ̀yẹ́ wá tẹ̀lé pé ibi tí wọ́n ní wọ́n pa ògbọ́n gbogbo àti tàbí lọ fún bẹ́ẹ̀. àwọn ẹtí jẹjẹ káwọn ẹ̀kọ́ ẹni àpọ́nlé ni wọn. ìlọyàn ẹnìkan ní pọ̀ ìyàwó kíkan àti ìpínlẹ̀ òkú. gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn ọ̀wá àti àwọn síyà wọ́n lè ní àwọn èèyàn méjì lọ méjì lọ sọ̀rọ̀ bá àpá wà á lè wá bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ àyè. Òwúlẹ̀ àwọn náà gẹ́gẹ́ bí àbá àtòrí àti pàtó àti kòkiri ó ní pẹ̀lú àwọn náà lọ́sọ̀rọ̀sọ̀rọ̀ ìhè kọ̀lé pàtàkì. Alákọ̀ọ́kọ́ nu wọn wọn lórí ti bí àtijẹ́ kọ̀lé pàkùnrin ìwọ̀n àwọn àwọn ọ̀wárì. Wọ̀tẹ̀ ló sòwò ní kúkúrọ̀ ìlànà sáà àwọn tí àwọn kọ̀ àìsí ọlọ́run orí ẹ̀jẹ̀ bá gbọ́ tó bá ń ṣe ìbàdà tó wọn. yá Ali Ali Ali yá Ali Ali Ali ọmọ pé yá àgbà yá àgbà ọmọ tó náà wọn lè bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ ìdájọ́ ẹ̀jẹ̀ tá a kó kálukú àṣẹ rí. àjẹ́ ike láti ṣe yìí ahùsùn náà wọ́n jẹ́ ẹni tó ṣe abẹ́ Islam ọjọ́ tó wà ní wọ̀sowọ́sì ìdíje ìbára gbígbé yìí bákan náà bẹ́ẹ̀ náà ní nípa kásọ káfí nǹkan ní halal àti káfí nǹkan ní àwọ̀ ọlọ́run bá tí wọ́n lára ẹ̀kọ́ jùlọ ó ti àdìgbò mọ ìṣe tó wà nípa kan nípa ìṣe halal àti kí nǹkan jẹ́ àwọ̀ gbogbo tó náà ọmọ ìdí sọ láti ilé ìwọ̀n wa nínú jíjẹ mi pàápàá jùlọ bí ẹran àwọn náà sọ àyè ìgbèlè kọ́ àwọn tuntun bá lu kúndà nípa ọ̀pọ̀ náà sọ́lá ọlọ́ọ̀bù àìlú wàhálà aláyọ̀ sọ́lá àbà níbẹ̀. àwọn tá a lè fẹ́ níyàwó àwọn tá a lè ṣe lówó àbà ìlú tí àtọ́lọ́ ti sọ bẹ́ẹ̀ náà ní gbogbo àwọn ọ̀sán tó ṣe yí pé àdọ́jẹ́ ẹ̀tọ́ àbà káwá sọ kẹjẹ̀kọ́ ká sọ kẹjì èèmọ̀ ẹ̀tọ́jẹ́ ìlà ọ̀pọ̀ ọ̀lẹ́fún àlọ́ ṣùgbọ́n àwọn ìyàwó nínú sọ rárá o ẹtí alàgbà àjọba sọ tọ́ba pè ní halal tó dàgbọ́ ló pè ní àwọ̀ wọ́n sọ ní halal tọ́ba pè ní àwọ̀ tọ́lọ̀ máa pè ní halal wọ́n pè ní halal náà ní àwọ̀ náà tó ti tẹ̀lé yìí ṣùgbọ́n tẹ̀lé ẹ̀dá ojú kúyà sí ọ̀la yaqulu lè máa tẹ̀síwá ní sinadi kò hàdà halal wà hàdà haram nígbà tí irọ́ bá torí ara yín wọ́n kà lóko yẹ wọ́n máa sọ pé ilé ní halal ilé ní haram ìtọ̀ nǹkan ti halal ìtọ̀ nǹkan ti haram ẹ̀tọ́ ọlọ́run ni ṣẹlẹ̀ ìsìlámù gbà pọ̀ lọ́wọ́ bí àwa tó láàrin yẹn àtọ́fẹ́ tó sọ pé kò lù lọ́wọ́ táwọn tó ti kọ́ jà àgbàdo wọn ni dáàbò ti wọ́n láti kọ́ káwọn ìlú yàrá rẹ̀. nígbà tó náà ọba ilé kẹlá sọ nínú sọ́lá tó wà pé ìtàkọ̀rọ̀ àṣàrọ̀ ọ̀rọ̀ báyìí àwọn bá mi tó nílá. pé wọ́n mú àwọn tí wọ́n jẹ́ alàgbà àjọ wọn àti àwọn olùdókòtò ìjọ wọn dáadáa àwọn tó ń jẹ́ padà wa ni wọ́n mú wọn ní wọ́n ní wọ́n ní ọlọ́run ní ọjọ́ wọn kò sáà lọ́wọ́ táà ní. káàbù sọ bá dọ̀tí sọ́nà ìgbé ìyá ìsọ̀rọ̀ wọn ò mú wọn lọ́tọ̀ àníbi sọ̀rọ̀ àti sọ̀rọ̀ sọ pé ṣé tí wọ́n bá sọ pé sí àwọn àdàkàjọ ẹ bá sọ pé ìfẹ́ àdáàlì yìí tọ́lọ̀ ti jẹ́ pé àwọn ọmọ ọmọ tẹ̀lé sọ ní àláàlì àwọn ọmọ ìgbàláàlì tọ́lọ̀ bá pè jẹ́ ní àláàlì sábà gbàdọ́ wá pè ní àrọ̀ itu benar ada tahlil wa tahrim hak mahdu lillahi subhanahu wa ta'ala syariat Allah Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n àwọn òfin sọ́wọ́ àwọn àlàkàjọ ajẹ́pẹ́ wákàtò òun náà yà lẹ́kọ́ mẹ́ta láwọn òfin nílò òun náà lọ́wọ́ àti ìlú ìlú àti tí àwọn sùkánù lọ́wọ́ ta lọ́ta. tẹ̀wá ni bàtẹ́ sọ yìí àdìsún náà wọ̀jẹ̀ àwọn tó wá jẹ́ wákàtò láàárín ọ̀pọ̀lọpọ̀ àwọn bírọ̀kù lágbègbè iman lágbègbè iman ahùsùnà wọ́n jẹ́ pápákọ̀ láàrin àwọn mọ̀jíà àtẹ̀lílà akọ̀rọ̀ àlẹ́àmẹ́là amùsànmà iman àwọn mọ̀jíà àwọn làwọn fọ́n sọ pé kò yí tẹ́ òsínú ọ̀rọ̀ gbàgbọ́ wọ́n ní gbàgbọ́ òdìdí náà pẹ̀lú àwọn tó ti pé wọ́n jẹ́ àwọn akọ̀wárì sọ́yẹ́ pé àwọn náà fúnra ara wọn àwọn gbà pé nǹkan kékeré báyìí tọ́bí kìíní ti báyìí èèyàn lọ kí ni àwọn ìṣúná wà jẹ́ máa wà láàrin ìmánu àlejò tí ń jẹ́ iṣẹ́ àìsíkí o àlejò kò mọ̀ nǹkan wọ́n ti yàn padà ẹ̀sìn òfin iṣẹ́ kẹ́kẹ́ mẹ́sìn ẹ̀ má yọ kó náà ní tẹ́tẹ́ kọ́ wa lọ bákan náà òun náà ní lágbègbè ìlérí ìyà bí àwọn wàáyé kò tẹ̀lé bí ọmọ ọba sọ pé bàbá ẹsẹ ìjọba ẹ bá ti ìjọba rẹ lágbègbè iná àwọn ìṣúná tó jẹ wákàtí láàárín àwọn ọ̀wá rẹ bákan náà àwọn tó ti bí àwọn fà yìí pé ẹ jẹ́ mùsùlùmí tọ́ bí ti ṣe kẹ̀mí ìrọ̀kàmí kẹ̀mí ìrìnkúrò òwò àfihàn láyé nígbà yìí gbogbo ẹ̀ mọ̀hámẹ́lì àkùkọ́ àrùn wọn bá lò tọ́ba dá lùkẹ́ yá wọn wọ́n lè lò fún ọ̀nà tuntun náà. àtàwọn tó jẹ́ àwọn mọ̀ọ́jẹ́ ti là táwọn sọ pé ọ̀ ah, ah, rárá o oníjẹ́ kéde rí ìdíjẹ́ mọ́tòlóní ọ̀hún àbí ẹni sí màǹtílátì bẹ́ẹ̀ náà màǹtílátì. wọ́n á lù sọ́nà ọ̀ṣẹ́ máa wọ́n ní pé ẹni tètè sí rẹ̀ ní báyìí. لا تكفر أهلك بأهلك لذنب ارتكبه ما لم يستحل له àní pé mùsùlùmí kan ní kéèké lọ́jà àlùkìlà nítorí ẹ̀ṣẹ̀ kan tó fẹ́ lókè ìgbà tí ọba ti fẹ́ ẹ̀ṣẹ̀ yẹn dẹ̀tọ́ tó a ti fi ọtí níbi gbogbo ẹ̀yẹ yàn ó ń tẹ́wọ́ ìwọ sọ pé tó ti di hàdá báyẹn wọ́n ti gbọ́ máa fi àlùyẹ. ṣùgbọ́n bó ṣe jẹ́ yẹn irú ẹni yẹn ọ jẹ́ mùsùlùmí kò fi tẹ̀lé rọ́ọ̀tì yìí àwòkọ́ àti kò fi tẹ̀lé rọ́ọ̀tì yìí ó kú lábẹ́ ìtẹ̀lé tọ́lọ́ pẹ̀lú ẹ̀sẹ̀ ńlá tó dé. Obìnrin yẹn bákan náà ó sì jẹ́ mùsùlùmí ìgbì máa ní òdiwọ̀n ìgbàgbọ́ sí mi lára rẹ̀ náà mùsùlùmí náà ni. Á bàjá ní òdiwọ̀n tí ó fi tayọ ara, á sì bàjẹ́ ní òdiwọ̀n tí òdìgbò ń jẹ́ tọ́lọ́ ọ̀bà tí ọ̀la rẹ̀ rẹ̀. Lẹ́gbẹ̀gbẹ̀ padà, á ti tún nàná tó wà ní wọ́tà. padà, láàárín àwọn pàdánì àti láàrin àwọn jẹ̀búríyà táwọn sọ pé ọlọ́run jẹ èèyàn pa àwọn ọ̀dàrí àwọn sọ pé ọlọ́run ọba tí ọlá rẹ̀ pẹ̀lú lọ ọmọ gbogbo nǹkan tó ti gbé ọ̀tẹ̀lẹ̀ nígbà tó bá tó tẹ̀lẹ̀ tán lọ́lọ́run tó torí ẹ̀kọ́ sí kọ́dà àwọn tó sọ pé kọ́dà rù bẹ́ẹ̀ ṣùgbọ́n kọ́dà rẹ̀ ń dábùrù ní ọlọ́run wa wá pàdé ẹ̀ kò sí tà sí ìdí fọlọ́ gbogbo sáǹtì lọ́nà ní sí afẹ́lẹ́sọ̀dọ̀ ìjọba ní rárá o kọ́dà òṣìṣẹ́ ọlọ́run ló ti dá kọ́dà òṣìṣẹ́ wọ́n sáǹtì ọlọ́run lọ́dà báwa la ṣe nílé o àwa la ṣe ìsọ̀rọ̀ rẹ̀ torí pé tọ́ba péjà kúrìyà ni tọ́ba jáde jáde ọlọ́run gbọ́dọ̀ tọ́ba wà ọ̀dà àjẹpọ̀ ọlọ́run ṣe àjẹpọ̀ àlọ́ sọ̀ra táwọn ọlọ́dún mi wá ọlọ́dún mi lọ ọlọ́dún mi jẹ ọlọ́dún mi rí ọlọ́dún mi ọlọ́dún ẹja fara fún mi yóò fi di ọ̀dà. ọlọ́dún mi rí arákùnrin kan tó wà ní òwò àá ọlọ́dún mi mọ́ ní ẹ̀ àbí ṣe ìtọ́ orí ọ̀sán kó orí nǹkan orí tí ọwọ́ rẹ̀ wọ́n lórí. ọ̀dọ́ bá ta lọ́kọ́lé sọ́kọ̀ pé ọlọ́run lọ́kọ́lé ṣé bíbélì à ìwọ́n ṣe báyẹn ní ìjọba ọlọ́run kọ̀ ibú ọ̀lọ́kọ̀ ní ọ̀pọ̀dà rẹ̀. Sọ àwọn sọ pé jàbúlíyà, àwọn sọ pé ọlọ́run ti wá pàbí gbogbo láti jì. Alùsùn náà sọ pé rárá ọlọ́run lọ́dà tẹ wá bá wà láti ìkọlọ sọ nínú sọ́rọ́ tó sọ bá wà lọ́ọ̀bù ọ̀rọ̀ pé kọ́ni yóò sọ pé ẹ jésù wá wá tẹ̀sí àwọn wọ́n ti ka gbẹ̀rẹ̀ lọ́ba pààyàn ọ̀nà tó jésù jésù ọ̀gbẹ̀jẹ̀rẹ̀ sìnkiri ọ̀gbẹ̀jẹ̀rẹ̀ wẹ́ẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ wọ́n ti ọ̀mẹ́wàá tó wọ́n pa wọn náà. sonú ẹ̀sìn jàmbúríyà ọ̀nà ọ̀jẹ̀ wá ń pa dé sáǹdé o àwa fúnra ara wa là ń dé ẹrú ọ̀nà nǹkan àjọ sọ̀rọ̀ ọjọ́ kan àwa sọ̀rọ̀ níbi agbègbè tó bá ní ẹ òun ti ẹgbẹ́ àwọn jàmbúríyà yẹn kan pé àwọn ni wọ́n lọ́nà kápò tí ti sẹ́wọ̀n látàárọ̀ ọwọ́ gbé owó kalẹ̀ báyìí ibi tó ti ti sọ̀ láti lẹ́nu ká bá pọ̀ lórí owó ni mò ń wò yẹ ọ ọlọ́run ti jẹ nípa pé ti mọ owó yẹ lọ ó ti mẹlẹ́kì apáti kí ni yẹ ọlọ́run jẹ nípa ni kò sí mẹ́gbẹ́ báyìí o àgbẹ̀ báyìí. nígbà tí ìdìbò ṣe rè ọlọ́run ò lè jẹ́ pàdé ẹ̀yẹ ká. débò tí ìjà fúlíyà ni tàbọ́ bá mú ìdà nípa mú buhari ní pé ọmọ ti mẹlẹ́kì apá yẹn ọlọ́run jẹ nípa pé kí n gbé òun yẹ ọlọ́run jẹ nípa kọjá pé ní ọmọ ìrìnà kódà kọjá máa kéwé yìí kò sí ìní ní èdè kọ́ ọlọ́dẹ orí mo ní ti kó fi lẹ́ni kọjá kọ́ ọlọ́dẹ ọjọ́ bá wọ lẹ́jẹ́ mo ní gbà à ń gbàtọ̀ wà nígbà nìyẹn ó yẹ kó ọgbà ẹgbẹ́ ọlọ́wọ́ tẹ wá láti tó kálukú wa fífi yòó láti torí kọ́ ọ̀sán fún wa ní òye òfin wa nílà káyì ní tí òsè kí ni etí òkùnrin. lágbègbè Allah subhanahu wa ta'ala àwọn ìpè láàrin jàmíyà láàrin mọ̀rẹ́kẹ́sìlà àti láàrin àwọn àjá ìwọ̀ ilé ìdáwó ìlẹ̀ àwọn jàmíyà wọ́n ti wọ́n ti tàbí orúkọ náà ti bá bẹ̀rẹ̀ dípò sí orúkọ àti òyìnbó àwọn sọ orúkọ àti òyìnbó ẹ̀kú àjẹpẹ́sẹ̀ bá ti ní olùsẹ̀ bá lórí orúkọ kan àbẹ̀ bá lóye pẹ̀lú òyìn kan táwọn bá ti bá lóye lára ẹ̀dá àjẹpẹ́sẹ̀ ti ẹlẹ́dàjọ́ ẹ̀dá wọn làwọn sáfò bíi tìṣbí wọn wá kó sínú tàwọn bẹ́ẹ̀ làwọn àṣàyọ àtàwọn ọmọ ìtẹ́tìlá wọn fi apá kan lòun sílẹ̀ bọ́lọ̀ ọ̀gbìn apá kan lòun lọ́wọ́ àjọlá ìtàjọ ètí gbogbo sáfò ìgbé dábàá sọ pé ọlọ́run lọ́wọ́ bá fẹ̀rẹ̀ ọmọ ẹ̀dá ìyẹn náà sí lọ́wọ́ ajẹ́pọ̀wọ́ ti rí bákan náà lù bóòlù tẹ̀lé rí bákan náà ọjọ́ra wọn tí ẹ ọmọ ẹ̀dá ìyẹn náà ẹlẹ́wọ́ àgbàlagbà níbi ọ̀dà pàtẹ́ bá wù àtẹlẹwọ́ rẹ̀ ó kiri tọmọ kékeré mi. ọwọ́ ẹ̀rọ ní ti kùtù bí ẹlòmíì lọ ebi ló tó ayé àtúntò náà ní arákùnrin kan jẹ́ lórí ẹ̀dẹ́ yìí ọlọ́wọ́ méjì tí ó kì í sọ méjì làwọn náà yìí ìgbọ́wọ́ ti ẹgbẹ́ ìkú ní ti òbí wọn fọwọ́ wa bẹ́ẹ̀ ti ọwọ́ ti ẹ̀sìn bẹ́ẹ̀ adéṣọ́lá ti pè ní lórí ẹ̀dẹ́ yìí. alùsùn náà àwọn wa wọn sọ pé ọlọ́wọ́ bá ní àwọn orúkọ tó dára ó sì ní àwọn ìwé tó rẹwà àwọn orúkọ rẹ̀ yóò dà gẹ́gẹ́ bí orúkọ ẹni kankan àwọn òròyìn rẹ̀ yóò dà gẹ́gẹ́ bí òyìn kankan. àwọn sọ pé àlìmú hà kàmà dára àwọn orúkọ àtàwọn òròyìn ẹ fi wó ṣe wá àmọ́ ẹ̀ máa yẹ ẹ̀ máa yí tọ́tọ̀ ẹ̀ máa yí tó ti ẹ̀ máa tẹ̀lé o. yẹn ni pé a ṣe ìbáàkù lẹ̀ tó ṣe wá ní gẹ́yìn tààtìlì wọ́lá tẹ̀sí wọ́lá tẹ̀sí wọ́lá tẹ̀sí. a fi orúkọ ọlọ́run àti bákan náà wà láti fi àti àtijọ́ rẹ̀ a ti ní sẹ́ta rí ìpìlẹ̀ ká ti padà sí kan ní ibi yẹn tó ká sọ pé kì má dà ní ìjọba rárá o mo sì wá lálẹ́ ìdílé mi o wọ́n lálẹ́ ìdílé mi ìkà ìsìnkì sílẹ̀ bí a ti tún náà ṣe láti fi àwọn orúkọ náà àti àwọn àyọ̀ní rẹ̀ táwọn bá ti wá sọ pé ọlọ́run ọba ìlẹ́sẹ̀ ọlọ́run fúnra ẹgbẹ́ ní ìtẹ̀kẹ́ bí ti lè kò sí ìgbà wọ́n wà sẹ́ni mi kàtí ọba ti gbọ́ ni ọba ti rí ni. wọ́n ní gbígbọ́ rẹ̀ yẹlé tó bí jàlá ni ni rírì rẹ̀ yẹlé tó bí jàlá ni ni rírì ọlọ́run ti nílé pẹ̀lú títóbi rẹ̀ gbígbọ́ rẹ̀ ti nílé pẹ̀lú títóbi rẹ̀ àwọn kan tó wá wà bẹ́ẹ̀ ká parí rẹ̀ òun náà ni àwọn mọ̀fà gbé lọ. àwọn kan mẹ́ta pé ní mọ̀fà gbé lọ. àwọn ọmọ yẹn gẹ́gẹ́ bí afẹ́lẹ́ ìgbàna tó jẹ́ ẹni tó dá ìwádìí mùsùlùmí ló ti sọ pé mọ́tẹ́ àpò òun nínú mọ́tẹ́ àpò àpáàdì òun náà ni mọ́tò àpò àwọn sálà àwọn àpò àdéṣubú àlọ́dálẹ̀ ètò mọ́tò àpò sálà kò fi tẹ̀wé ìtumọ̀ tẹ̀wé ti tó wù sọ ni pé àmọ̀túmọ̀ rẹ̀ dépò bá kò sí rí ìnìyàn ni pé ọmọ ni yẹn tó wọ́n ìfọwọ́ ara ẹni nìyẹn lọ́dọ̀ tí wọ́n ọ̀túnmọ̀ yẹn tó dépò pé àwọn àmàbí yẹn tó sí rí ìtumọ̀ lọ́dọ̀ àlùfọ̀nà òun náà ní àwọn tí ẹ bá sọ pé àwọn tó máa rẹ ìtumọ̀ ẹni gbọ́dọ̀ ní a máa ṣe ìjọsìn pẹ̀lú tá wọ́n wá ní ìtumọ̀ orúkọ ọlọ́ àtàwọn òfin yẹn sí agbègbè alìsà ní ọ̀ọ́dún yá sí ìdílé náà sọ̀rọ̀ láti kiri kẹ́tìlá wàhálà ọlọ́wọ́ bá ilé fún láti ìsọ̀rọ̀ fún báyìí àbí ọlọ́wọ́ sùnmọ́ àwọn ọ̀tá ẹ̀dá nínú ọlá rẹ̀ àti agbára rẹ̀ ìlú ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ fún ìrìn àtẹ̀lẹ̀ kọ̀ọ̀kan wa sọ́tọ̀ lọ́wọ́ sọ́tọ̀ lọ́wọ́ bá kàlà ní ìlú wàhálà bá ìlú ọ̀tá

wọ́n ti gbọ́ tó bá jẹ́ pé èké bá ti akọ̀ ọ́ tó bá ti sọ pé sẹ́yìn lọ mu èèyàn má tàn sẹ́yìn láti dé ṣùgbọ́n wọ́n ní tó bá jẹ́ ìgbẹ́ni wọ́n ní màkì owó nìyẹn ti akọ̀ ọ́ tí bá yẹ kó yìí pé àwọn àyíká ti lè ti dé ìlọsọ yóò fi wọ́n wá lọ́wọ́ nǹkan lọ síbi títà rí wa ó pọ̀ dáadáa láwùjọ ṣùgbọ́n àwọn akọ̀dà kò sí àwọn ọmọ ìgbésẹ̀ lẹ́ẹ̀kejì wọ́n fi gbé ẹ ṣùgbọ́n tí mo kí ìjàgbá rárá. ọ̀gẹ̀ gbogbo àwọn ọmọ tí wọ́n sájà àwọn kéékèèké tí wọ́n ti bí tí wọ́n wá dàgbà tí wọ́n ti jẹ́ kí ni òtún wọn fi kú wọ́n ní kò ní padà wọ̀ sí wọn báwo ni ó ti fi tọ́ka ní sọ́wọ́ lóde. ọlọ́sìn ọ̀dà àìlẹ́ irú wọn báyìí àwọn ọ̀sán máa ń ọ̀dà ọlọ́pàá lọ́wọ́ gbogbo ẹ̀ máa wọ̀ ọ̀dà lọ́wọ́. bá wá lọ àwọn tó bá ń lọ nù wọn ọlọ́wọ́n dà wọ́n kàn àwọn tó bá sọ pé kí ló dé tó wà sọ pé àwọn náà lọ àtúrọ̀ ọmọ ọdún èlò láti kó ní láti kó o lè fi àwọn náà lọ bá yẹ o àwọn tó jẹ́ pé tí wọ́n bá dàgbà ètò wọn fi wọ́n fi wọ́n máa lọ nígbà tí wọ́n lọ́dọ̀ wọn ò ní ọ̀rẹ́ yẹn. kò sọ̀rọ̀ kó èmi èmi ìrọ̀lá wà fún mi ní láti kàtọ́ wà lọ́dọ̀ títà lè tẹ̀lé lẹ́yìn rẹ̀. Ṣé ti jẹ́ sí wà láàárín ọ̀làbí àtàrí? Ṣé ti jẹ́ bá wọn gba ìjà tó bá jẹ́ pé ọ̀nà ni ọ̀nà gidi tá a mọ̀ pé ọ̀nà lélẹ̀ yìí. Ó lè má jọ náà mọ́tò náà o. Ọ̀nà lélẹ̀ yìí ò lè di eléyìí pé kí sọ̀nà máa. Táàtì lè fi òkú yẹn níbi mọ́sálásí tàbí tọ́wájú pé mùsùlùmí bẹ́ẹ̀ làwọn máa wá bẹ́ẹ̀ ó dáa ká bá wọn sọ. àwọn máa sọ lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú pé ibi tí mọ́sálásí bá wà ọ̀fẹ́ wà káàkiri àwọn tí wọ́n jẹ nílé ni wọ́n ní ilé ní agbègbè yẹn. tọ́ba jẹ́ mùsùlùmí a máa sọ nípa táwọn àti àwọn adalẹ́kọ̀ọ́ bí o ṣe dókítà yọ wà níwájú mọ́sálásí tàbí kọ́ wà lẹ́yìn rẹ̀. tí ó lọ láti ẹ̀kọ́ ìwé ẹ̀rí ìbálòun sẹ́ni ẹ wá sí ní kílíìkì lé ní ẹsẹ̀ tó ti o pẹ́ àwọn àlọ́ sí síwájú lé. tòde báyìí ṣe àwọn pé wọn ò lè fi sáré ìtàn sí síwájú lé wọn ò lè fi ìwé mọ́tà sí pẹ́lẹ́ ìlé yẹn. ilé yẹn ni wọ́n yà wọ́n ti sáré ìlé kí ni o wọ́n mọ̀ ní ìwé ẹnu mọ̀ pé gẹ́gẹ́ bí ilé yẹn ni tí wọ́n béèrè lẹ́lẹ́kejì wọ́n kó bá ilé yẹn náà. torí pé ntọ́ bá wà níbi tí wọ́n ti òkú sí yẹn náà lọ́sọ̀ọ́ onírun onírun ara ọ̀pọ̀ mọ́ ló jẹ́ pé mákàbá òun náà ni àwọn mùsùlùmí máa ń sùn yìí tẹ́ òun náà là máa ń sùn bẹ́ẹ̀ bí ṣe lọ fi òkú títí ọ̀pọ̀ sílé tó o ti dá wàhálà rẹ̀ sílé yálà wọ́n ti díwájú tàbá àwọn tí wọ́n ti ẹ̀ máa ń fi òkú sínú yàrá ga fún ara lókè gbàtà pé tá a bá la fẹ́ dojú kọ kífìlà báyìí ọ̀gá ẹ̀ka sàárẹ̀ ẹ̀ láti kí o láti owó ti pọ̀ pàápàá jùlọ ká ibi ìrúbà àkọ́kọ́ ní wọ́n tún yẹn àti pé ibi pálọ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn wọ́n ti síbẹ̀ ìwé tó wà ní pálọ̀ yàrá yìí wọ́n ti tò ìgbẹ́ tó wà lẹ́sẹ̀ kejì tó yẹ kó tó bá ṣe tó bá tó bá kọjú àbíjà ó yẹ kí ló gbé sí aṣọ pé mọ̀tò ṣùgbọ́n tó yẹ kó tó ní àbáṣe bá ìtàrí yẹn náà ní yóò dòdò tó ti kú mọ́ òsè òfìsí torí kó wọ́n lábẹ́ dábàá tó gbogbo wọn lẹ́kọ̀ọ́ yẹn lẹ́kọ̀ọ́ ní yí wọn pé kò yẹ kí èèyàn máa fi kú sílẹ̀ nígbà tí ilé ìbá tó bá bílẹ̀ débẹ̀ tó lóun ò lè débẹ̀ ó pé wọ́n ti kú síbẹ̀ ó fún mọ́lẹ̀ ìjà débẹ̀ ó lé wọ́n ti kú síbẹ̀ ó mú tọ̀hún débẹ̀ ó ní wọ́n ti kú síbẹ̀ ó náà padà pé ilé táwọn àkọ́ni jì àgbọ̀dọ̀ máa fi kú síbẹ̀ táwa ti kú síbẹ̀ àwọn kì í bẹ́ẹ̀ òjòṣe mi ni o mo ní rẹ́ǹtì rẹ̀ tó torí ni yóò wẹ̀ tó ti ti tọ́ bá tó lúkọ kíkílà nínú ilé tí wọ́n ti kú sí ẹ̀ tó bá ti kú ìlú